اسمائه يا من هو الله dákun ọlọ́run abíọ́ atúntún ọbẹ̀ nínú àánú rẹ̀. ọmọ aláha yusamma dhalika al Amubi illahu. lórí bàbá wa àgbàlagbà mùdírù amúbi jígi ni tòní. wa min kulli ma. نشكوه يا رب أعفنا gígùn ẹ̀mí àlàáfíà ara àti ìgbélé ayé ìrọ̀rùn tó nira já ọlọ́run mọ́sá ìbá fi sọ̀rọ̀ ìta fún bàbá. ayúbà ìdí àfàìtà ọba àdàbàlúwàhù. ìmọ́lẹ̀ lọ́lọ́run ṣe bàbá fún gbogbo ayé òòrùn náà lọ́lọ́run ṣe wọ́n fún gbogbo ẹni tí ń fọṣọ tí ọ̀fẹ́ wọ tútù. wọ́n mẹ́ ربي فإنك رب ṣé bẹ́ẹ̀ bá sì bọ́ọ̀rùn sọ̀tá ebi kò ju kó fọṣọ rẹ̀ kó sì máa wá wọ̀ ń tutù lọ. wà á máa ń ká ní mi máa ó lábà ẹ̀ẹ́nàkà máa ó lọ́hùn. èsì ṣé tó bá wá wọṣọ tútù náà ni wípé òtútù òpópó àwọn òtútù lónìí náà ni ó pa. wà á ń jẹ́ ìlànà ṣé àfàṣe bá sọ̀tá ni. mi ò kẹ́lí mẹ́kọ́ alíbàkú là. bàbá tí wọn ò lò gbèsè ayé wọn síbi kẹ̀kẹ́ kọjá àtọ́lọ́ǹtà nẹ́bì tí ìrìn àná ní lọ́sàn-án lóru níyàlẹ̀ ta ní gbogbo ògbà. ẹ wá ní amọ̀ ṣàdúrà fún bàbá bẹ́ẹ̀ sì dí àṣẹ à ń ṣe ẹ̀sà mi. wàá sí mi là lẹ́yìn náà. ẹni àmì náà. nílò sìkìrì káwá náà mẹ́jẹ bàbá parẹ́ láéláé. aṣọ ìwà àlùmákìlú ìmọ̀ àlàhànú ní ṣáṣáhù. ọlọ́run ló gbé bàbá kalẹ̀ fún wa. aṣọ ìwà mẹ́jẹ wọn dàrú lùgbà mẹ́jẹ náà dàrú mọ́ wọn lọ́wọ́. àlàhànú فحيث ما كنت. بابا واجي جني تونينو. فأمر fìlíjàmí lè wà láà. oríṣiríṣi àfà láàrínú Ramadan àtàwà ìwà sí wa pọ̀ lọ jàrá. tọ́kọ̀ṣà sí wà lọ́ọ̀hì mi nǹkan ṣe ń wa mí dání. àwọn wàásù wá sí inú Ramadan ń ti wọn bàbá Ramadan nìkan kọ́. innal jihad. aláfíà ara àti gígùn ẹ̀mí tẹ́ fi máa jíṣẹ́ tọ́lọ́run náà ọlọ́run bá fi sọ̀rọ̀ ìta fún yín. la àkísàmù wa fúdọ̀lù ha. àwọn kẹ́ńbẹ́ bá bá ti jáde ẹ̀rí tá a wọlé Madinatul Ilmi láti wá bàbá bí ẹ ti máa kó wa bóde náà nù. àwọn abẹ́ẹ̀dẹ̀ ẹ̀wọ̀n òfin. àkínlẹ̀ dé bẹ́ẹ̀ ti ṣe tẹ̀yìn sọ́wọ́ tún kù lé àtúnkù ajáde mọ́ta lé ní bàbá bàbá tún gbèsè ayé wọn rẹ́nu tí wọ́n rìn kẹ́mí ma. kọ́lá lọ́wọ́ kọ́lá rọ̀ṣúlù. ọ̀rọ̀ tọ́lọ́ntà nẹ́bí náà ni kò sí kẹta rẹ̀. dákẹ́dá ìdánù náà. òdodo ọ̀rẹ́ sì fi bàbá lẹ́nu láti sọ. So. لا قال غيرهما إنس ولا جان لا قال غيرهما إنس ولا جان Ọlọ́run ló wí Ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn ìrọ̀. Ọlọ́run ló wí Ànábì ló ولولبي أنا بلومي أرى من الله هيا جدد الله سلطانكم آمين آمين آمين آمين آمين آمين آمين أفعل أكرمكم يظن الناس بي خيرا فإني يا يظن نبي خيرا يظن الناس بي يظن الناس بي خيرا فإني فإني يظن الناس بي خيرا فإني يظن الناس بي خيرا مكر بالذي قد كان مني مكر بالذي قد كان مني وكي وغير تقي يأمر الناس بالتقى وغير تقي o jàmá. wàgá ihò tàkìyé. látòrí bàbá wa imam. yà á mú náà sábì kókó. tàkìyé bàbí. kọ́bí bó yóò dá àwìn náà sàwọ́ àmàlí ìmáàmù ntọ́ dá mi lójú tẹ́yẹ́yẹ́ ni pé. àwọn ìmáàmù àgbà láàyè yìí. láàyè yìí wọ́n mọ̀ pé àmọ́ fàárí ṣe. wàdà ìlú tàbí yé. àmọ́ fàárí ṣe o. wàdà ìlú tàbí yé. àti ẹni nǹkan fàárí. gbogbo nǹkan fàárí náà ló kó dà wọn. àmúhùn náà sábì kúkọ. àwọn ń payà à ń ṣe à ń dààmú ọkàn pé lágbàtà àwọn jàmá wa tí wọ́n ti wá fún wa ní dáwà yìí à ń páyà pé ọ̀dọ̀ àwọn àfáà wa là ń lọ yìí ẹ gbọ́ ọ̀nà ló sì ti pọ̀ yìí. tí o fẹ́ sáàyè mọ́ yìí. àwọn náà wọ́n sì ṣàdúrà àwọn àfáà wa yìí náà àwọn náà ni wọ́n ṣàdúrà. àdúrà àwọn náà lọ gbà. Ah, mararna bil makani ladi kọ́di marra obihi àwọn náà ni alkiram àwọn ẹni àkọ́kọ́ tọkọ kọjá láàyè kan àwọn ni wàá wò tó kọ́kọ́ rí hmm. ẹ̀gbọ́sẹ̀ àgbọ̀ bó sì ti wù kí irun igi mú kó gùn tó irun pé ìpéjú sàgbà ẹ̀ ẹ̀gbọ́sẹ̀ àgbọ̀ àwa ń ṣe làbárí pé bó láwa rìn pẹ̀lú àwọn jàmáà wa ní onípàṣán hmm. ìkánú ààyè tọ́lọ́ ń kádàrá kí a ti soríire either directly or indirectly ni onífàsánwà àwa bẹ aláàánú àánú rẹ̀. abẹ́. inú ìjọ kan ṣoṣo rẹ̀. inú ìjọ kan ṣoṣo rẹ̀. ẹ ẹ a ní kí gbogbo jẹ́mọ̀ torí ọlọ́run. bàbá ní kí gbogbo jẹ́mọ̀ torí ọlọ́run àtànẹ́bí rẹ̀. kí wọ́n yá fi wa. kí wọ́n yá fi wa kẹsàn-án kí wọ́n má bínú. kẹ má bínú sáwọn àgbàlagbà. kódà à ń wa mọ́tò náà bọ̀ bíi pé onífàyàwọ́ ni wá ní. bíi pé fàyàwọ́ ni kẹlẹ́ ti kájú kò àwọn bàbá wò mí náà. sábì tukọ̀. ṣé gbàtà sí ń ké ná àmù àmọ̀ fọlọ́ ń wòjì kí wọ́n gbà tó báyìí. bọ̀bí bó ìjà wí náà sàwọ́ àmàlí kò sì sẹ́ni tó wá ṣiṣẹ́ náà ẹ̀gbọ́ àpọ̀ àwọn ẹjẹ́ǹtì tí wọ́n ṣiṣẹ́ náà mẹ́ta ni wọ́n. mẹ́ta ni wọ́n wò jù bẹ́ẹ̀ lọ. àwọn bàbá wa. àwọn bàbá. ìyá wa. ìyá. àtàwọn àfa wa yìí. àtàwọn àfa. ẹjẹ́ǹtì mẹ́tẹ̀ẹ̀ta. ẹjẹ́ǹtì mẹ́tẹ̀ẹ̀ta ni. tó bá ti bàjẹ́ fún ìkànnú ẹjẹ́ǹtì mẹ́tẹ̀ẹ̀ta yìí. bí kánú mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ti bàjẹ́. ayé ọmọ bàjẹ́. ayé ọmọ ti rántí òní látúnṣe má. ẹ̀gbọ́ àgbọ̀ olórí gbogbo wọn. olórí gbogbo wọn. òun náà bẹ́ẹ̀ni ìyá ọba ti dá. ìyá ọba ti dá. ọmọ ò ní dá. ọmọ ò ní dá. wàláhì làzìm. orí ibú so máa mẹ́tí aṣọ káàkiri. wàgá irú kàkí. àwa tọrọ àforíjì lọ àtọrọ àwa tọ àwọn bàbá tọrọ àbójúkò lọ́dọ̀ gbogbo jọ̀mọ́ ẹ má ṣàgbéjúkọ̀ fáwọn àgbàlagbà. àbá aláró Ah, ẹ mọ̀ pé ibi tá a ti ń bọ̀ mo ní mọ̀tura lẹ̀ o hmm. àfọ aláró torí pé òun máa ń rìn mí kàkínni yóò máa wá fà mí lọ ibi tí èntì ní ilé sẹ́rí padà bọ̀rọ̀. àdúrà yín náà ló gbà lórí ẹ̀ bàbá. mo wá bẹ́ẹ̀ hmm. àáfà aláró dákun mọ̀ bẹ́ẹ̀ torí ọlọ́run hmm. tá a bá túra lẹ̀ já dọ́dọ̀ bàbá ló ní pàṣán hmm. bó bá ṣe wá wù ọ́ ni wọ́n wá túlẹ̀ níṣẹ́. a wà lásìkò tó jẹ́ pé àwa èyí ṣe ẹni tí fìrún rárẹ̀. bẹ́ẹ̀ kọ́ bàbá wa tá a sì wá báláyé yìí náà àwọn èyí ṣe ẹni tí fìrún rárẹ̀. àmọ́dúrì lásìkò yìí ó di after two ó di two thirty ó di to three. Allahu akbar. torí kí gbogbo jẹ́ máa ká ká ti sọ yìí ń ṣáájú kẹ́ ẹ gbọ́ náà kì í ṣe pé tí ọkàn rẹ̀ ò bá gbé e tóun fẹ́ dè lọ lè kí i kò sí láì fi ń bẹ̀ o. àní má dìde o. àmọ́ àwa náà tá a bá dìde lásìkò yìí ẹ gbọ́ agbọ́rọ̀ ajẹ́ wípé kọ̀ lásìkò mi. tó bẹ pé kọ̀ lásìkò mi ni. èmi kírun lójú agbo báyìí o. ojú agbo làwọn bàbá tẹ̀tẹ̀ sí láti kírun. gbangba ọjà bódìjà. ee ọlọ́dún tí wọ́n pè mí àti àfa wa. kódà lánàá lágbowó ojú express báyìí láti kírun. ojú express láti dúró kírun. nígbà tí ọ̀nà sàrùn. tó gbọ́nú ara wa. ṣé gbogbo jẹ́ máa ti yá bàbá wa ẹ ti yá fi wa. wọ́n ní sẹ́ yá fi. ẹ̀sẹ̀ yá ẹ̀yìn yá wa ń kọ́. tọ́rẹ́yìn yálẹ̀ ṣe é sẹ́ o. wọ́n ló ti parí parí ṣẹ̀yà fi wá. wọ́n láwọn ṣàmójúkò. tí ẹni àwa sọ yìí ọ̀rọ̀ yín ni o. ọ̀rọ̀ yín ni. àtọ̀là hmm. divorce. wọ́n ní ẹ bá wọn sọ bàbá. ìkọrẹ ẹni kí ni jẹ́ bẹ́ẹ̀. wàláì bàbá ẹ̀kọ́ ẹ̀kọ́ yín ó jáde lára àwọn ọmọ wọ̀nyí. ọlọ́run sì jẹ́ lálùbáríkà. amiina. Ah, tọ́pìkì tí ó jẹ́ pé àwọn àgbàlagbà ló yẹ kí wọ́n gbé jáde kìí ṣe irú yín wọ̀n wọ̀nyí irú yìí wá ronú débẹ̀ bàbá innal usula alayya yambutu shajaru lọ́sẹ̀lẹ̀ táwọn ọmọ. àlìbùn yanṣahu. ó ó fi hàn pé ẹ̀ sọ máa lè. àlọ́mọ àgànà wà lìdúró. innal usula. innal usula alayya yà tó ṣájárú. sẹ́ẹ̀rí tọ́pìkì yìí divorce kẹ́kọ̀ọ́rẹ́ nílẹ̀ ọkọ àtìyàwó tí wọ́n ṣòfèrè mọ́kọ̀ wọ́n wá yá tí wọ́n ní wò tún jọ wà mọ́ kí ni ń fà á ló bí i. lọ tá àgbàdo kélùbọ́ àwọn míì tiẹ̀ tún kẹran mm. wọn ò tún fa ẹran lọ́wọ́ mm. òróró ìrẹsì àbí mm. ọ̀sán àgbálùmọ̀ ó ti ṣe wá di pé ó wá bímọ ó lọ wu ọmọ ńlẹ̀ bàbá rẹ̀ kọ́lẹ̀ ẹlòmíì gbóyún kò lè ẹlòmíì gbóyún kò lè ọkọ tọ́lák divorce ìfẹ́ ọmọ máa lọ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí ni máa ṣe fọ́kọ kí ni máa ṣe fúyàwó kí ni máa ṣe fọ́mọ tí wọ́n bí kí ni máa ṣe fún ẹbí méjì tí wọ́n ríra wọn tí wọ́n jọ ń rẹ́rìn tí wọ́n wá padà pàdé ara wọn. gbogbo ẹ̀ ní ẹlẹ́gbọ́n bẹ́ẹ̀ bá farabọ́là atọ́lák ẹni tí ó bá ní gbọ́ yanjú kó dìde kó máa lọ nísìnyí. kó dìde ẹ̀bẹ̀ kan bá gbọ́ láàbọ̀. tó o bá gbọ́ láàbọ̀ oríire ó kó virus. yóò kó tí ò ní ṣe wò má. ó ń pàṣẹ la sì wáyé á kó pàṣẹ bò yé o. Mm. Ṣẹ̀lára tẹ́ gbà á sí. Innal jihada la aqsamu wa afdaluha. Bàbá dálẹ̀ lónìí, bàbá rẹ̀ náà jẹ́ ọ̀tọ̀ náà ni máa dà tó. Aláàmú àpèlìdì jọ̀ọ́rẹ́ wa sultani. Ẹ bá kéwù, ẹ bá kéwù. Aláàmú àpèlìdì jọ̀ọ́rẹ́ wa sultani. Àwọn àfọ̀ onípàṣán ìgbádùn òjá wọn bá wa kéwú mà ẹja tútù tútù tútù tútù bàbá wa ló ní ìsìn ilé láti kó five alive kò jẹ́ wọn ó rí kí wọ́n bá a kéwú ìgbádùn tútù ìgbádùn pọ̀ jù lọ́sọ̀ọ̀sẹ̀. محفل ذي دار وسلطانه الحق الذي يجري وسلطاني. bẹ́ẹ̀ bá wa rí lẹ̀ fáwa náà ló ń pàṣẹ o káwa náà máa bọ̀ bàbá ká máa gbádùn pẹ̀lú yín ni ọlọ́run ìjọ bàjẹ́. amina. jama atolak. Mm, kí ni ń bẹ́ẹ̀. kí ni ń jẹ́ bẹ́ẹ̀. Mm. lugatan wasilahan washaraan. linguistically kí ni ń jẹ́ atolak divorce. Mm. what are the causes ẹ eh, kò sẹ. malmadar kí ni ń hmm. what are the effects? àwọn kí ni ó ti bẹ̀ yọ? what are the demerits and merits? ẹ eh, kò sẹ. àgbọ̀wọ̀. àwọn kí ni ó ti bẹ̀ yọ? sàǹfààní wà nù kakọrẹ ẹni àbí ọ̀sàǹfààní sóore wà níbẹ̀ àbí òsóore kí ni máa fà á? bó o ló ṣe jẹ́ àtàárọ̀ ni ilẹ̀ ti ń ṣú hmm. bàbá tọ́ba tásìkò tá a sì ní nísìnyá pé ilẹ̀ ti ṣú hmm. ah, ilẹ̀ ti ṣú mọ́ wa lọ́wọ́ àtàárọ̀ ni ilẹ̀ tó ṣú ti bẹ̀rẹ̀. Hmm, kò é sòjijì. òjijì kọ́ ni ilẹ̀ tó ṣú dé àbí bàbá. òjijì kọ́. kí ni ìpalẹ̀mọ́ tó yẹ ká ṣe tó bá jẹ́ wípé kíkọrin nílẹ̀ ọ̀dà kí ni ìpalẹ̀mọ́ tó yẹ ká ṣe tí kò fi ní wáyé mọ́ àbí tí reduction ló fi bá tí ó fi dínkù àbí kọ́ máa wà náà láàfin máa báyè gbádùn ni ẹ ẹ gbọ́nsẹ́ gbogbo táyé jù nìyí course outline mò ń ṣàlàyé mò àwọn tá a kó tá a yanjú nínú ọ̀rọ̀ yìí kẹ́mẹ̀tì tọ́lák àfẹ́ ọmọ máa lọ ǹjẹ́ bàbá lè bá ọmọ rẹ̀ ọkùnrin kọ ìyàwó ǹjẹ́ ìyá lè bá ọmọ rẹ̀ obìnrin kọ̀kọ́ pé kó fún bàjá kó pé madame ẹ sùúrù ebi ọmọ yín ni ọkùnrin àtòbí yín náà ẹ bá wọn sọ̀rọ̀ pé rárá o ọmọ mi ò ṣe mẹ́ni o èmi gan ni mo wá bá kẹ́rù bó bá jẹ́ pé mi mo bí ọ amúsá mo ní kó mẹ́ mo ní kó mẹ́ só lè rí bẹ́ẹ̀ ṣé rí bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kí ni ó kàn fúyà àtọ́mọ̀ nù kí ni ó ṣẹlẹ̀ sọmọ tí wọ́n ti bí tó ti broken home ilé pé ọkọ àtìyàwó ọkọ àtìyàwó jọ pa ọ́ pọ̀ jọ fojú tó ọmọ ǹjẹ́ wọ́n ti rọ́mọ tọ́lẹ́ ká máa wí pé ọ̀dọ̀ ọkọ lọmọ wà àbọ́dọ̀ ìyàwó ni ọmọ wà kí ni máa ti bẹ́ẹ̀ yọ fún obìnrin tó kù òǹlé ọkọ níbi tó fọmọ sí tọmọ yẹn bá fẹ́ ṣẹ̀yẹ àwọn tátòrò bẹ́ẹ̀ látò alìkúlíhù kí ni jẹ́ alìkúlíhù kí ni jẹ́ bẹ́ẹ̀ á tó kóbìnrin ó tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ọkọ pé yọ̀ǹda mi bẹ́ẹ̀ lọ́dà rẹ̀ náà láti yọ àzìhárù kí ni jẹ́ kíyàwó èèyàn jọ ìyá èèyàn kéèyàn dẹ̀ pronounce pé a ẹ mọ tí mo fi gba tọmọ yìí ọjọ́ màá mi. sẹ́ẹ̀rì jẹ̀mọ́ tí wọ́n bá jẹ́ mùsùlùmí wíwẹ̀ ọ̀ yìí. bó o jẹ́ mùsùlùmí òríjínà bóyá pé mùsùlùmí ni ọ́ pé mùsùlùmí òdodo ni ọ́ tó máa rí ọba máa ń pa ìmọ̀ yìí. bọ́bá rí ọba ti máa ń pa ìmọ̀ yìí. ọkùnrin ni obìnrin ni o. ọkùnrin ni obìnrin ni. tí ọba máa ń pa ìmọ̀ ẹ̀sìn yìí. tí ọba máa ń pa ìmọ̀ ẹ̀sìn yìí. àti rẹ̀ ó léwu. àti rẹ̀ bọ́yá ni bọ́yá ni torí pé ayé tá a wà nù rẹ̀ yìí ẹnìkan kọ́kọ́ níjọba ìjọlọ lọ. orí báyé tá a fẹ́ bẹ̀rẹ̀ àtẹ̀mí àti wọ ẹnìkan kọ́ ní kọjá ọba tó dá wa. ọlọ́run tó wá láyé. ọlọ́run tó ti láyé. ọmọ ìsinmi dàkú èkó ọmọ yìí ọlọ́run kọ́ wa láyé òun ló dá ayé àwa tá a lo ayé òun ló dá wa ó sì pápẹ́tì iṣẹ́ rẹ̀ débi pé gbogbo nta níìdì ká tó dáyé ló ti jí bẹ̀ fún wa ọjọ́ mẹ́fà lọ́lọ́run ti dá ogun tí ń bẹ yìí ẹ̀gbọ́n ọjọ́ mẹ́fà ó ti pọ̀ tó yìí náà ó ti pọ̀ tó mi náà èèyàn ní àlùjànnú ní igi ní odò ní ẹja ní ẹyẹ ní ẹranko ní òkúta ní ẹ̀pẹ̀ ní gbogbo nǹkan yìí ọjọ́ mẹ́fà ọjọ́ mẹ́fà lọ́lọ́run ti dà àwọn èèyàn tá a lu gbogbo nǹkan yìí pátá àwọn ọlọ́dà kẹ́yìn ọjọ́ jimá lọ́lọ́run dá wọ̀nyí hmm. ádámà bàbá la àwọn ọjọ́ jimá lọ́dà ẹ̀yìn alásàrè sí ẹ̀gbọ́n sẹ́ àgọ́ ìkànnì òdì tájú àfihàn gbà lẹ́yìn alásàrè ni èyàn lọ́sàn lọ́lọ́run dá lẹ́bi àádọ́ wàhùwà áwọn bàṣà àkọ́kọ́ etí jẹ́ pé èèyàn lórílẹ̀ ànẹ́bí ádám ni aleyhi salatu wa salam ọjọ́ jimá lọ́lọ́run sì dálẹ́yìn àlásàrè ẹ̀ gbọ́dọ̀ àgbọ̀ máa dàda ànẹ́bí ádám yìí òun náà lọ́wọ́ fi rẹ̀pírísẹ́ǹtì gbogbo àwa tá à ń gbé èèyàn gbogbo tá ní ìdí ni òkúta ni atẹ́kùn ni omi ni odò ni gbogbo ẹ̀ ẹranko ni gbogbo ọlọ́run ti dá wọn ṣáájú ó wá dáwà èèyàn mi zákàrí ìwà òǹtà ó ṣe wá ní genders méjì ẹlẹ́ẹ̀kẹta ó fi sọlá ni òun náà ni kàkànsákọ kàkànsábó ó fi yí ìsọlá ni hmm. bá ń consider genders méjì náà ni genders akọ àti abo àwọn ayọ̀ látara tọ̀ láti yìí sọkùnrin lè dá dúró sóbìnrin lè dá dúró èwo nínú àwọn méjèèjì ló lè dá dúró èwo nínú àwọn méjèèjì lọ́lọ́run ṣe lódìdí wọ́n ń da tọ́pìkì yìí náà láti yọ èwo lọ́lọ́run ṣe láàbọ̀nú jẹ́ndàsì méjèèjì sọkùnrin làbọ̀ àbóbìnrin àbọ́kùnrin àbọ̀ ni obìnrin àbọ̀ láwa papọ̀ ní òdò didi bí ó ṣe máa sọ àbí odidi wulẹ̀ lọ́kùnrin tóbìnrin jẹ́ àbọ̀ àbí odidi wulẹ̀ lóbìnrin tọkùnrin jẹ́ àbọ̀ ọlọ́mọṣẹ́ fún wa lọ́jọ́ ẹ jẹ́ kọ́kọ́ yẹjú èyí o ọkùnrin lódidi ọkùnrin iná títí obìnrin ni ààbọ̀ ẹ̀rí èyí yóò dá wa lójú nínú ogún tọ́lọ̀ ni a pín ẹsẹ̀ lórí ẹ̀rí èyí yóò dá wa lójú akọ mẹ́rin nínú ẹ̀sìn láti wá mú ẹ̀rí tọ́pá làákàyè mu hmm. ẹ̀rí ẹ̀sìn tábà ti pé ẹ̀rí ní ẹ̀rí ẹ̀sìn ó wulẹ̀ ti kó ìbá làákàyè mu sínú tiẹ̀ hmm. ẹ̀rí làákàyè ló lè má mú torí pé tí wọ́n bá yọ ẹ̀sìn lẹ̀ torí pé làákàyè lè lè mọ́fẹ̀ẹ́ gbé tẹ̀sìn ni torí wípé mẹ́mórì wa ah alukulu alibasariya tó kọ́sìrọ̀ tó mi antonirika kúlẹ̀ṣẹ̀ yìí ọpọlọ wa ó ní mẹ́mórì pérépé. alẹ́ máa ń tó ti ṣẹlẹ̀ lọ na pé ẹ mẹ́jà síbẹ̀ sẹ́wọ̀n pé tá a ti lánàá a fẹ́ nìyí. alẹ́ máa ń ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pé píkìrì ṣe lọ yòókù ọ̀dà o alẹ́ máa ń tẹ̀ ṣẹlẹ̀ lọ́la. kò sẹ́ni tó máa àfọlọ́ kọjá gbogbo. ẹ gbọ́ àbọ̀ bàbá wa ìmáàmù nìyí àgbàlagbà ni wọ́n sá wa ìrírí wọn ànánu táwa bá ń ṣe kankan lónìí wọ́n lè ní mùdírù mọ́ ṣe báyìí o nílò bí ló ti yẹ kọ́ ọmọ máa tẹ̀lé tóbi yẹn bá ń gbà nímọ̀ràn mọ̀ ṣe báyìí o torí àwọn ti rànà ìrírí ti wà èyí tá a sì ń gbẹ́ ṣe lọ lónìí a tún lè máa wọ pé èyí ṣé bí kíní yìí ṣe ń lọ yìí ṣé kíní yóò sì mú báyìí ṣùgbọ́n ọ̀la àárí àṣìlẹ̀mọ̀tì ọ̀sẹ̀lẹ̀ so mẹ́mórì ìjọba ẹ̀dá ènìyàn ó kéré kọjá ká máa wá wípé mọ̀mọ̀tì ọ̀sẹ̀lẹ̀ lọ́la ṣùgbọ́n ọba tó láyé ó ti mà náà ọmọ ní ọmọlá tí o ti ṣẹlẹ̀ ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn márùn ọdún one million years ọdún tí ń bọ̀ tí o ti dé ọlọ́run ọba ti máa ń tó lè ṣẹlẹ̀ ńgbàdàn. òun yìí lọ́wọ́ kọ̀ǹsẹ́ǹtì àwọn nǹkan pé bí ẹ ṣe ṣe é bá a bá ti lè rò pé ká ṣe bá mi àfẹ́lì ẹ̀ gbọ́ àgbọ̀ ọlọ́run wá dá wa á mọ̀ pé ọkùnrin la kọ á mọ̀ pé ọkùnrin ló didi obìnrin là bọ̀ nínú ogún pépé tọ́lọ̀ ni a pe lìdákárí mislu hazil onsaye tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó ní báwọn yẹn gba Islam àjẹmógún lobìnrin obìnrin kì í lógún Islam ló dé ló fún ọ ní freedom ogún inheritance àjẹmógún lobìnrin tẹ́lẹ̀ e rí i pé ìlọ́pọ̀ àtòbí jẹ́ pé wọ́n á ní nígbà yẹn pé iye báyìí ni iye àwọn ọkùnrin tó bá ń bẹ́ẹ̀ náà nìyẹn pé nǹkan àwọn obìnrin wọn máa bá sọ lọ́wọ́ Islam ló dé obìnrin yẹn àmọ́ ìsìlámù wa ní tá a bá fẹ́ pé gbó ká pé ọkùnrin ní odidi báyìí ká fún obìnrin ní ààbọ̀ ọba tó gbé yẹn kalẹ̀ yá mọ̀ pé odidi lọkùnrin àbọ̀ ni obìnrin ẹlẹ́ẹ̀kejì tí a mọ̀ pé ọkùnrin lódidi obìnrin ní ààbọ̀ tá a bá fẹ́ fẹ́ rẹ ni àjọ fẹ́ wúlò fún rẹ nìyẹn àwa ni wọ́n wà ní ká san owó orí obìnrin náà wà gba owó orí ààbọ̀ lóbìnrin odidi lọkùnrin kò sí ọgbọ́n ayé tá a fẹ́ fi rò wípé a balance yẹ kò lè balance láéláé kò lè balance ẹ̀rí mi ìtàkùn fi mọ̀ pé odidi lọkùnrin àbọ̀ lóbìnrin ni pé kò sínú àkọọ́lẹ̀ ọlọ́run kankan bí ti wù ọmọ tí wọ́n sọ wípé tọkùnrin bá jáde nínú ilé tí ọ̀dà péré fúnyàwó rẹ̀ èpè ọ̀pá kò sí ṣùgbọ́n tóbìnrin bá jáde nù ilé tí ò dágbére fọ́kọ tó ní ìdílé lórí tí ó fi lọ tí ó fi bọ̀ ó làwọn mọ̀lẹ́kọ̀ ọmọ ṣépèlé sọ́mọ ó ṣépèlé ilẹ̀ ó ṣépèlé ẹja ó ṣépèlé ẹran ó ṣépèlé gbogbo tí bá máa ń mí fúkẹ́ fúkẹ́ wọ́n máa ṣépèlé ó kú ló ṣe lórí bọ́ bẹ́ẹ̀ ilé òfin fà tó jẹ́ pé obìnrin náà ní pírọ́blẹ́mù pọ̀ láyé àwọn ní pírọ́blẹ́mù wọn sì máa pọ̀ sí i láyé ẹ máa gbọ́ o mo ti sọ fún yín pé ìránṣẹ́ pé yẹn yìí lẹ́ni wà o. onípàṣẹ láti wà. mo sì bí léèrè pé sí bàbá ìmọ̀ mo mọ̀ sí ẹni wọ́n mọ̀ sí o. ọ̀sẹ̀ yín wọ́n. pé àwọn ìyá nìsín ìjókòó wọlé yàgá tí yàtọ̀ báyìí o. pàṣẹ ọ̀rọ̀ ni o pé jẹ́jẹ́ mi mo sì jókòó o. tàbí bàbá ìmọ̀ mo pàṣẹ ń pè mí o. Hmm. ọlọ́run ṣàdùn wa. ẹ rí i pé ọ̀nà tí ìjàmbá ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó jìnà sí ọ̀nà tí ń wá sí ẹ̀rí mi ìtàbí mọ̀ pé odidi lọkùnrin àbọ̀ lóbìnrin òun ni pé aláàsọ wípé ìwà nẹ́bí sọ fún wa èyíkéyìí obìnrin tọkọ rẹ̀ bá ní ìdílé lórí tọkọ rẹ̀ bá sọ fún pé òun fẹ́ bá ṣàṣepọ̀ lórí bẹ́ẹ̀dì tó bá lè kọ̀ tílẹ̀ ó fi mọ́ làwọn mọ̀lẹ́kà ọmọ sépèlè. láti sẹ́ mọ́. rìwáyà kan sọ pé tílẹ̀ ó fi mọ́ kọ́ títí tínú ọkọ̀ ó fi rọ̀. ìfẹ́ àti sẹ́ mọ́. kọ́ wá ṣe irú èmi tínú mi lè yí. aláwọ̀ á kó wa. inú ọkùnrin mi lè fẹ́ fẹ́ àríjọ́ márùn-ún bọ́bá lọ yá kóbìnrin ní rárá àníjọ́ márùn inú rẹ̀ ò ní dùn sóbìnrin ìjọ́ márùn làmọ̀lẹ́kọ̀ọ́ fi máa ṣe pẹ̀lú obìnrin. wọ́n wá ní ọmọ àwọn ẹsẹ̀ odò lọ́mọ wẹsẹ̀ ogun. ó ti ṣe lè rà á. agbábọ̀ ló ṣe ó ṣe jọra wọn. táyé kan kọ̀ọ̀rẹ́ ká máa tó wípé láti. màdàkà ń ṣépè ọ̀hún wẹsẹ̀ ogun ó kò ṣe móríbọ́mbì ó ṣe amóríbọ́mbì èpè àti sámà hmm. àwọn tí èké tí èmu tí èsùn tí èfẹ́yàwó tí èlọ́kọ tí èsè kankan tí èsè kankan ju pé ọlọ́run ló ní a máa ṣe báyìí ló ní a máa ṣe gbogbo táwọn náà bá sọ pé ọlọ́run dákun ṣe báyìí lọ́wọ́ máa ṣe. Hmm. àwọn ní wọn ṣe pèlè ló wá lọ́sẹ̀ odò ọ̀wẹ̀. ọ̀sẹ̀ odò wo ni ọ̀wà wẹ̀. wọ́n ti ṣe wẹ̀. gbogbo fún ẹ gbọ́sẹ́. ọgbọ́n ẹ wá dájú tó bá làákàyè táyé mu. táyé mu tó béèrè ẹ dákun ẹ bá bẹ́ẹ̀ sọkùnrin ló gbẹ́ ẹ́ńjìn náà àbúbèrè. obìnrin àbọ̀kùnrin. sọkùnrin ni ah, ah. tó bá yọ jẹ́ pé ẹgbẹ́líà obìnrin lẹ gbà lónìí yọ ọ̀gá kẹ̀lú o. lẹ́yìn lẹ. <laughs> ilé لأقسامه أفضلها كلام حق لذي دور وسلطان كلام حق لذي دور وسلطان ẹwà ń jábọ̀ àwọn ẹ̀rí sọ pé táwọn ẹ̀bá wo bá yà fún ọ tí ẹ bá ní káfíìlì fọ tá a bá débi jẹ́ndà tó wájẹ́ pọ́kùnrin ni wọ́n wọ́n kọ male lálóbìnrin kó rọ́kọ̀ female ṣé male ṣé ìjóbe wà lára yìí o. kò sí. ṣé a lè yọ female fún bẹ́ẹ̀. kò sí yọ. yọ male ti bẹ lára female tóbi sọ́jẹ́ female mọ́. kò jẹ́ mọ́ ẹ gbọ́ mi. àmọ́ àmọ́ sábẹ́ ọkùnrin á pè male àbí bó obìnrin bá fẹ́ kọjá ẹ̀ tó bá débi jẹ́ńdà wọ́n pè é kóbìnrin ọlá sọ pé ẹyọ méèlì bẹ kóbi tèmi gan ìfẹ́ ọkùnrin lára mi ẹyọ méèlì kú ṣé yóò wá jẹ́ fímẹ́ẹ̀lì lọ. okùn fi okùn fi sómo ẹjẹ àwọn ọkùnrin jẹ́ man obìnrin jẹ́ woman ǹjẹ́ wúmánù wà lára mánù bí? kò sí. tá a bá wá yọ mánù tara wúmánù kó kí ló kù wú. wú ẹkún ló kù bá bàbá. wú kó máa wú káàkiri. máa wú ẹ kò sẹ àbọwọ ẹmí ìgbà ọmọ obìnrin làwọn ọmọ wa sórí ilé lónìí o. ṣé ẹran yìí sì wà dá ló lọ pé ọkùnrin yẹn lẹ́nu olóṣọ yìí wá náà. Ah. bàbá ìmáàmù onípàṣẹ ni o. Ah, onípàṣẹ bẹ́ẹ̀ ni mo jòkó o. ẹ kò sẹ àbọwọ ṣé ti rí bẹ́ẹ̀ pé ọ àṣẹ lóòótọ́ bóyá èèyàn bá pé kó wo iye sí gbogbo tọ́lọ̀ ọba bá ń sọ hmm. ẹ ẹ́ rí pé gbogbo tọ́lọ̀ ọba náà sọ táǹdẹ̀bì sọ ọ̀nà ìlọsẹ̀yìn. ìtòbìnrin máa ń ṣe tí ó fi wá di pé èmi náà dúpẹ́ ọmọ bímọ o tó yẹ pé tóbìnrin ọba ṣe kó bímọ rẹ̀ kò sí tọ́lọ̀ ò lè ṣe ni wọ́n ní menstruation bí gbogbo tó o pé menstruation wọ́n ò ṣe ní menstruation ìtumọ̀ rẹ̀ ni pé menstruation ìtọ́ yẹ pé tọ́ ọba ṣe tán tọkùnrin ọba bọ̀ dá sí i ó ṣòfò. òfò tó ní ẹ̀fọ́ ṣe ó ṣòfò kò ní tùmọ̀ mọ́. eléyìí náà tó já mọ̀ pé òkè ọkùnrin ló dídí obìnrin ní àbúrò ẹ wá wo fírídọ̀mù tí ayé wa sọ fóun wá fóbìnrin pé àwọn fẹ́ gẹ́ndà ìkwìtì báwọn ọkùnrin ṣe wà àwọn fẹ́ káwọn obìnrin náà wà bẹ́ẹ̀ and that be no so ti ṣe rí bẹ́ẹ̀ ẹ wá ní what a man can do a woman can do better mo ní wá sanwó rí wá gbé bùkátà ẹ̀yin tẹ́ mọ̀ gbọ́ bùkátà tẹ́ mọ̀ ṣàròyé bùkátà gbígbọ́ wọn bẹnu iṣẹ́ yìí ni wọ́n láhùn obìnrin máa fúláṣì èèyàn ní bàbá wọ́n èé pè wọ́n sì ti gbọ́ wọlé kíní pupa bàbá ti dé kúrú pàrọ̀tì ọwọ́ ah, wò pé ìyá yìí ṣe wá mọ̀ fúláṣì tó báyìí ah. call me back obìnrin lọ́mọ alójú call me back i'm busy call me back i love you call me back gbogbo nǹkan o torí pé ọlọ́run ọ̀dá wọn láti wá gbọ́ bùkátà láyé wọ̀nyí obìnrin tí bá ń gbọ́ bùkátà ah, ọlọ́run kọ́ bá tún un lè ṣe. ọlọ́run kọ́ tún un ní ilé bẹ́ẹ̀ ṣe. ọlọ́run dáhùn bàbá ọlọ́run dáhùn láti agbọ́ bùkátà. iná ọ̀pọ̀lọ́ jẹ́ pé láti jọ déèdì sí i gbogbo ibi tí wọ́n ń kó owó ẹ̀sìn kèsè ibi tó rọrùn. Hmm. ibi tó yẹ pé kò ṣeé jí inú gbànú ìgbà kan wọn kó sí igbá ìyá wọn hmm. nígbà ìyá wọn sọ fún ẹ wo kéèyàn lọ nígbà yà wọ́n ní èyí ń fa kánsà wọ́n ní ah, àwọn dáa alẹ́ irun wà wọ́n kò ṣiṣẹ́ àwọn ìyá wa jẹ́ wọn bá lọ rẹ́gbà nù táwọn ìyá máa gbé ìgbànú lẹ̀ báyìí bó o bá gbé báyìí wọ́n mọ̀ pé kí ni ìwú owó ń bẹ́ẹ̀ ó sì wá tì ó wò ó ti bẹ àwọn ni wọ́n mọ ìṣe kó sí nígbà táwọn ọmọ ìṣe wà láwọn olùgbànú ẹ wo báàgì tẹ́ máa gbé kí n subahánilẹ seven bedroom flat ń bẹnu báàgì yìí bẹ́ẹ̀ ṣe wo ẹ̀ẹ́kẹ̀ sí kẹjà bùbá yìí mm. ẹ̀ẹ́ bá ibẹ̀ ni ìtọ́sẹ̀ kẹ̀kẹ́ yẹmọyẹmọ wà àtúbọ̀tì rúùmù rúùmù nù mí mm. ẹ̀ẹ́ wà á máa kẹ yàrá yàrá yàrá yàrá owó wọn èé ṣebi tí wọ́n wà nítòsí ṣùgbọ́n owó ọkùnrin ebi ìnira kò wáyà tèmi àpò aya ní bẹ́ẹ̀ láì jẹ́ mẹ́tẹ́nìsì mm, àpò ibà tó mọ̀ pé ó dídí lọkùnrin obìnrin ní ààbọ̀ ẹ wá já fún mi. ọlọpàá sàdé arí pẹ́. ẹ wá já bọ́ sínú tọ́pìkì gẹ́gẹ́ um, àtọ̀lọ́ husband divorce àwọn kèfèrí máa sọ̀rọ̀ yẹn láti fi kó àwọn ọmọ àwa mùsùlùmí láyà jẹ ọ̀rọ̀ táwọn kèfèrí máa sọ láti fi kó àwọn ọmọ àwa láyà jẹ pọ̀ gá bàbá yìí ṣé bùkátà ti bí ya ó ti ń bọ̀ ẹ̀dúró lè wọ́n fẹ́ fún wa ní nǹkan kan ọlọ́run bá dá padà fẹ́yìn náà. ọlọ́run dá padà fún mi. ẹ̀sán sọ pẹ̀lú ẹ̀yin mùsùlùmí nù ní sẹ́fẹ́ fún wa wọn ò wá rí wa lé wọn tún wá ń wá wa kí gbogbo bí a lọ. tọ́lá tẹ̀ yín ni ẹ fẹ́ fún bámu yín ní nǹkan ẹ̀ bá ń lé ṣé mo fẹ́ fún bàbá tẹ́lẹ̀. iná ẹ̀ ni ọ̀dọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ hmm. ẹ ní. ẹwu táwọn ọmọ yìí gbé lọ́wọ́ ó yẹ kẹ́ ẹ máa ràn wọ́n lọ́wọ́ pọ̀ wàhálà wọn ẹlòmíì di ṣe gbogbo jama ti tẹ̀ka rẹ̀ wá ọ ọmọ ṣe wa mọ̀ kó mọ́ o. tọ́ bàbá ọlọ́wọ́ di mò ní. wà á kẹ́lí fà. náà mọ́tò lọ bẹ mọ́ mọ́tò lọ bẹ mọ́ o tó fẹ́ sí ọfẹ́ sílẹ̀kùn mélòó. mo rò pé bàbá mi mọ̀ ọ́nà mi sáwọn mọ́ lọ bẹ̀. jama àwọn kankan bẹ tí wọn fi ń kó àwọn ọmọ wa láyà jẹ tí wọn fi ń dààmú àwọn ọmọ wa wọn mọ sọ fún àwọn ọmọ wa pé àwọn mùsùlùmí tí ò lè má kọ ọbẹ ṣé wọ́n máa rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹsẹ̀ lórí. èmi ẹlẹ́ẹ̀kejì máa lọ máa lọ ilé olórogún ilé mẹ́ hmm. wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa mùsùlùmí wọ́n fi lé wọn sẹ́yìn ọmọ tó yẹ kọ́ lọ ní àlùbáríkà wà láwọn ti fi lé sẹ́yìn ọmọ mùsùlùmí lọ tó kẹfẹ́ rí o wà láì tọ́pọ̀ ah, iṣẹ́ táwọn ń ṣe àmọ́ ń pa rẹ̀ púpọ̀ wọ́n máa ń gbọ́rọ̀ wa wọn a máa gbọ́rọ̀ wá rẹpẹtẹ kéṣì owó wájú wa tó pọ̀ gẹ́ àwọn abilé rè pé kí ló kọ tẹ́ sọ pé Fatima kí ló wá wá dọ̀dọ̀ mọ̀kẹ́lì ó pé ẹ wò ó kí n tọrọ dé dùn kí n má parọ́ ẹ kọ́ má má parọ́ tẹ́lẹ̀ broda tí mo kọ́kọ́ ń fẹ́ broda Ishaq mo tí wọ́n wá láwọn òkú fẹ́yàwó mi ẹ lójú wa lọ ó yẹ̀yẹ́ tó o bá gbéra báyìí tó jẹ́ pé ilé nọmba tù lọ́nà náà lọ́ọ́ ṣe tó o bá gbajú lọ sí nọmba wán bò wà láwọn padà di tù tó pé nọmba tì lọ́nà náà lọ́ọ́ ṣe tó o bá lọ di nọmba wán bì kẹ́ ọ́ sí nọmba tìrì kẹ́ni nọmba fọ́ lọ́nà ló ṣe tó o bá gbé lọ sí nọmba wán ó di nọmba fọ́ tó bá jẹ́ kọ́lọ́ wọ̀ kádàrà kọ́ lọ́kọ́ ẹni tó yẹ kó fẹ́ ó fi rẹ̀. gbogbo nǹkan lọ́wọ́ ti parí ọlọ́mọdé àwọn ọmọ ló sì rí o. àmín. ẹ̀yin ìyá ẹ máa sọ̀rọ̀ fáwọn ọmọ yín ìmọ̀ràn tẹ́ ẹ máa fún wọn dá lóòótọ́ ṣùgbọ́n ẹ lọ sọ́ra yín ẹ má lo ọpọlọ ara yín inú fi jẹ́ pé nú ẹ̀sìn ìyá ò ní ṣe lórí pé tí mo fẹ́ kọ́ wọn ní ọ̀fẹ́ rè wàláhì obìnrin ò pé èmi rè bàbá nì ọmọ mi kọ́ fẹ́ tọ́fẹ́ lọ́kọ ni ọmọ mi kọ́ bàbá òun ṣe àpèjúwe yòó torí náà máa gbé igi pé òdìrú náà wọ́n sí bàbá ń pàṣẹ pé ọmọ àwọn ni ọmọ àgébi tó ṣáájú ó débi tó gbẹ̀yìn àlórígbé aganisẹ́ ọmọ mi ẹ ẹ wò ó lọ́mọ àwọn ni bàbá òun pàṣẹ ẹ má gbé o ẹ má gbé o oríṣiríṣi láàrin ní ìṣòro pẹ̀lú onírú wíwá yìí o ẹni tó lọ́nba ti yọ̀ ti dáràn. ó ti dáràn. bá ṣe ń pọ̀rọ̀ wọ́n ṣe máa gbé e sẹ́rí Facebook ọ̀tọ̀ sí ní táàbì ọ̀tọ̀ ní tí wọ́n wà á pé awí ọ̀rẹ́ ẹ̀ mẹ́jẹ̀ ṣe ń lò báwọn ọmọ mi rèé ah, ọmọ mi sànù èmi ni bàbá ọmọ mi rèé ìyá ni wàlọ́ọ̀hì tí ọmọ yìí bá mú ọkọ rẹ̀ tó fẹ́ fẹ́ lọ́dọ̀ yá yìí ojú tí ìyá ò fi wò ó yàtọ̀ sójú tí bàbá ò fi wò bàbá ò ti wú ọ̀kẹ́ jìnnà ó lè bọ́ lówó lọ́dọ̀ yá kí ẹ pé ha èmi náà sóò náà lórí mọ́tò ọ̀tọ̀ ni ah. ọ̀tọ̀ ni tó gbé wájú ni eh. ọ̀tọ̀ ni tó gbé wájú ni ọ̀tọ̀ ni tó gbé wájú ni ọ̀tọ̀ ni tó gbé wájú ni ọ̀tọ̀ ni tó náà lọ́nà ọ̀fẹ́ ni náà ni mọ́mú mi wàá bá mi òun ti wò bàbá ti wò pé a n tó súnmọ́ ni pé ọmọ yóò lọ́jọ́ ọ̀la a kò sí sí tó burú nu tọ́mọ táyé bá ti mọ̀ pé ọkùnrin tọ́mọ mi fẹ́ fẹ́ yóò ní ọjọ́ ọ̀la mm. kéèyàn yọ̀ǹda kéèyàn ẹ̀kọ́ ní ìjọba rẹ̀ láti fẹ́ ṣùgbọ́n ọ̀tọ̀ lójú tóbìnrin ó ti wò ó ọ̀tọ̀ lójú tí ọkùnrin ó ti ṣe kéde o yóò fi wò ó dẹ́pẹ́nu ṣẹ̀rí ẹ̀sìn ọkọ ní bàbá ní máa tọ́mọ yọ̀ǹda yìí yá wo yẹ yí àlẹ́ ni mo fún ọ lẹ́pẹ́ bàbá rẹ tó ní yànda èmi ò yànda àti tèbá ti bá yàmi ìlógún àti tèbá ti ẹ̀yìn ló fi kàn gbogbo yẹ ẹ̀yìn rẹ ló fi kàn nǹkan kan ò lè ṣẹlẹ̀ bàbá rẹ ni wàlíì tó hmm. torí ẹ̀ ló jẹ́ pé ní ẹ̀sìn tó ọba ti rí bàbá ọmọ wọ̀ ó nílò láti fi ọmọ. ó hmm. rí wọ ọba wípé gbogbo tó bá gba ọlọ́run ṣe àwọn èèyàn kan lọ ayé débi pé tí nǹkan kan bá wù wọ́n wọ́n sọ pé nǹkan yìí mo fẹ́ gbogbo orin iṣẹ́ tí ó fi ṣe ọlọ́run fún wọn ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run ò ní yé wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ èèyàn bá ẹ̀sìn ọlọ́run débẹ̀ èèyàn ní owó débẹ̀ èèyàn mọ̀yàn débẹ̀ ẹ gbọ́ dáadáa àti báyìí mo fẹ́ fẹ́ yẹn nísìn tí bàbá rẹ bá ní ìyọ̀ǹda ẹ̀sìn ní onídé ń fẹ́ ẹ gbọ́ ni. ẹ sàn. bẹ́ẹ̀ ló wí. mi ò ní yá fẹ́. pé a ọmọ yìí wù mí mo fẹ́ fẹ́. bàbá ẹ dákun mo fẹ́ fẹ́ mọ̀ yọ́wá ní. yàrá mo ti lẹ́yìn tí mo fẹ́ fi fún. ẹ̀sìn ni ò ní yá fẹ́. ẹ̀sìn ni. wàláhì. tọ́yẹ pé a fẹ́ àwọn anáwó àwọn àwọn pé ẹni tó fẹ́ fi fún ìdí àjọ táka wo. ó ti bọ́ ẹyin. ibi táwa ti ń gbà wọlé ti báyìí òkú lé alọ. ó ti bá ní ẹgbẹ́ ìjọ ta o ó lọ sùn tí wọn èsì tilẹ̀kùn tilẹ̀kùn bẹ̀ kò sí tàtà àdìbẹ̀ wọ̀ ṣùgbọ́n ẹ̀sìn ẹ sẹ́ni pé tá a bá lo ẹ̀sìn láyé wàhálà yóò ní dàrú wọ́n ìta bá lu ẹ̀sìn. ayé ẹni tẹ ọ̀mọ́ ẹ̀ nítorí pé bàbá tó ń lọ fẹ́ràn rẹ̀ tí ò tẹ́ lọ́rùn náà torí kẹ̀kẹ́ tó lọ fún ọ ó ti di bàbá yẹn ti di mọ̀sílù ó ti dẹ́ntọ́ ṣàbòsí fún ọlọ́run sí lọ́wọ́ rẹ̀ ti dẹ́ ṣàbòsí fún lọ́wọ́ which is pé márẹ́jì wọn padà líbi sí tọ́lá. ìkọrẹ́nisílẹ̀ ẹ jẹ́ wá mọ̀ wọ́n lò tọ́lák so gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ bá jẹ́ ọmọ mùsùlùmí òbí ọlọ́run ṣeun ẹ̀sìn tí western education tí wọ́n láwọn fẹ́ fi láìpẹ́rẹ́tì yìí èèbó ló èèbó ló divorce jù láyé èèbó ló kọ ọkọ lẹ̀ jù láyé èèbó ló kọ ìyàwó lẹ̀ jù láyé wọ́n èyí tijú àwa lọ àárín wọn dáadáa a lọ Amẹ́ríkà lọ gbogbo ẹ̀ wà láì ọkọ àti àwọn ọmọ jáde nulẹ̀ bá bàbá tí wọ́n jọ jáde nulẹ̀ pé àwọn ń lọ bì kan tí wọ́n sì débi kan báyà lábẹ́ bì kan tí wọ́n ń gbafẹ́ obìnrin yóò sì rí ọ̀pẹ kanáà kan báyìí. bóyá ru tó màá sọ̀rọ̀ jábẹ̀ ó máa ní téèyàn ń lára ọkùnrin ní wíwò báyìí ó máa ní tọkùnrin náà ń fẹ́ lára obìnrin ní wíwò báyìí ẹni tó bá jẹ́ pé èèyàn gíga ló wù ú fẹ́ fúdìkà dídí mi ìtẹ́ ẹ bá lọ fi fẹ́yàn kúkúrú tọ́lá kí o ṣẹlẹ̀ ẹ gbọ́. àgbọ̀ àgbọ̀ nǹkan ní ìmá. obìnrin ìlú èkó a máa wú ọkùnrin tó yóò sọ fọ́kọ rẹ̀ pé that man ọkùnrin o mo fẹ́ lọ bá kájọ sàṣepọ̀ àfọkọ bá ní kò tí ẹ gbọ́dọ̀ sọ pé olè rẹ burú. débi pé wàá lù sẹ́ẹ̀ pé wàá sàrà ní pé ah, ah ọsibítù yẹn máa ń tẹ ọgbọnọ fún ọkọ bíi bẹ so lójú ọkọ náà lóbìnrin wọn ti dìde bàbá yóò sì lọ wàláì wọn a máa ṣe gbàgbàgbà lọkọ ọmọ wò báyìí ó ti ṣẹlẹ̀ sí èèyàn tèmi ni èèyàn mi gẹgẹgẹgẹ hmm. lọkùnrin o ah ó ní ah ìtumọ̀ wọn náà lọ́wọ́ alẹ́ tó báyìí èyí ní fẹ́ bẹ́ẹ̀ ni mọ́ wàláì wọ̀n fẹ́ mọ́ ó ní ah, ọlọ́run ṣe nǹkan fún mi mọ́ mi mo dirú ṣe bá bá ní àmọ́ tọ́ba níbẹ̀ filẹ̀ àti bẹ́ẹ̀ náà ní ti ń wá ìwé ìbẹ̀lù ni ó sì fẹ́ ọmọbìnrin ọkùnrin yóò sì fẹ́ ṣe zìnà ọ̀fẹ́ nọ́mà bẹ́yẹn ṣe fẹ́ ìyàwó ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ó wá jẹun ni baby she that man I want to work for him to go and do what ah ó sì sọ fasad ẹ̀mẹ̀jà sọ ni I want to go and do with him ah ọkọ ni ah if you don't do it ọmọ náà ní mi. ìyàwó tí mo tó igi tí ọba tèmi mo ní irú wàhálà ń ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́ba yìí o mo ní kílẹ̀ ẹ̀rọ wàhálà wo mo ti wọ́n rí gbogbo ẹni tí ọba tọ́jú àwọn àfa ẹ bẹ́ẹ̀ jẹ́ pèpèlé fún yóò. kẹ́rẹ́ yí padà. wàhálà àwọn àfa pọ̀ ọ̀rọ̀ wọn kọjá pé wọ́n bá ṣe kó mẹ́ wọ́n bá ṣe igi nìkan sẹ́kọ́ndì ní gbogbo yẹn mọ́sálà kẹwàá bàbá ẹ̀ bàbá wa alága mọ́sálà kẹwàá láàrin ìmáàmù Ali àti ìmáàmù Muawiya Ali wà ní Iraq Na'am. Um, Muawiya wà ní Ṣáàmù. Na'am. Um. And there was dispute between both of them. Wàhálà kan ra ṣẹlẹ̀ tó nọ́mà quarreling is inevitable. Kò sí láti ṣe tí ò ní síjà. Mm. Ọkọ àti àwọn ọjà, ọ̀rẹ́ àtọ̀rẹ́ ọjà, ọ̀rẹ́ àbí òwe. Àwọn àtẹ̀yìn náà ń jà wọ́n jà wọ́n parí ẹ̀ ni. Wàhálà díẹ̀ lọ wà láàrin ìmáàmù Ali àti ìmáàmù Muawiya ẹ gbọ́ sẹ́. àgbọ̀ wọ́n wà ní Iraq Muawiya wà ní Ṣáàmù wọ́n wá gbé ẹjọ́ kan wá sọ́dọ̀ Muawiya ní Ṣáàmù kí lẹ bẹ́rẹ̀ wọ́n fẹ́ pín ogún òkú kan tó kú èyí tí èjì àwọn lójú tá à ń pè pé púpé o yàrá mélòó ni yàrá mẹ́fà àyàrá méjì ìdí ẹnìkan bímọ mẹ́fà ẹnìkan bímọ kan ẹ̀là méjì gbogbo ẹ̀ tó bá lọ́wọ́ sínú ogún bẹ́ẹ̀ ṣòfò. òfò òríjínà. wọ́n wá gbé ogún yìí wá ẹni tó kú yìí àwọn ọmọ tó fi ayé ìkànnù wọn jẹ́ kúńfà mushkil sakọ sabo ẹni tó ní private party akọ tó tún ní private party ti abo wọ́n wá gbé ọ̀rọ̀ yìí wá sọ́dọ̀ wọn Muawiya ọmọ bí ó ṣe dájọ́ yìí hmm. ìmọ̀ ògbé ìmọ̀ àwọn òde rẹ̀ wọ́n ò wo pé èmi àti mọ́mọ́ á di ẹ̀rín kankan bí ẹ̀rọ wà láàrin wa wọ́n wá kọ lẹ́tà láti ọ̀dọ̀ tiwọn ṣáàmù wọ́n wá kọ lẹ́tà sí ìmọ̀mù Ali pé ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ fọ̀rọ̀ pé à ń bára wá jà tẹ́lẹ̀ inú sẹ́gbẹ̀ rẹ̀ ọ̀rọ̀ pé file sori fún àbí tẹ́lẹ̀ file sori fún nù sàárè lélẹ́yìí o ọ̀rọ̀ tó fi ṣòfò lórí kí abalẹ̀ bá àbájọ yẹjú ẹ o kó wá ní wọ́n gbé ogún kan wá dọ̀ mí o ìkẹ́nu àwọn tó fẹ́ pínkù yìí kàkà ń sábọ̀ kàkà ń sábọ̀ ní o bóun ló ń ṣe ọlọ́run ọ̀gá wa àfa àgbàṣe ní kápẹ́. sallallahu alaihi wasallam lẹ́tà tó dọ̀ wá lì ìmọ̀mù Ali nonsense. àsọ̀rọ̀ mọ̀ fáwọn onídìí wa wọ́n bá wa jà. àsọ̀rọ̀ wa. no àwọn náà gbé ìjà sí ẹgbẹ́ ká irú rẹ̀ lọ́lọ́mọ fàyọ́nú ẹ̀sìn pé kí wàhálà ọmọ bàbá máa kọ̀ntínú nulẹ̀ ẹni tó bá sí tọ́jà mùsùlùmí kọ́sàlá ń bùrì láì ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ tọ́jà mùsùlùmí gbọ́dọ̀ kí ọkọ̀ àti àwọn wáńjà nulẹ̀ ìyàwó ọ̀fẹ́ wàhálà àmọ́kọ́ lè ìyàwó lọ wọn lè fi ṣe máa ṣe ni wọn ṣe alihamudulilayi ọkọ kò yára mú kan lọ lórí kọ gbọ́dọ̀ lọkì ìyàwó alihamudulilayi ọkọ kò yára mú kan lọ nígbà tí ọmọ ẹsìn ní ẹ̀mẹjọ wọ. Oh. ìjà parí àbí ọ̀parí. ọ̀parí ló lè ṣe àlàáfíà ọkọ̀ tu rọ̀. bàbá ti tẹ́ mẹ́fọ́ tó wẹ̀rẹ̀ mẹ́rì káàdé mùsùlùmá. ọ̀ṣọ́ rẹ̀ bìí. ọ̀ṣọ́ إلى العالمين مقدما ọlọ maka. amina. ìyàwó rẹ ó sì pé mẹ́rin. amina. ṣe ẹlẹ. amina. àbọ̀ ọ̀fẹ́. sọ ọ̀fẹ́. ẹ ẹ ẹ ẹ. Allahu akbar. Amina. Ẹ gbọ́sẹ̀. Àbọ̀. Ànábì ni máa ṣe bẹ́ẹ̀. Sọ́dọ̀ àwọn àwọn sábẹ́ wọ́n ní ànábì wọ́n ní kì í fa gbogbo ẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ wọ́n ní yóò tún dẹ̀ fún wa. Màkà pàtà sàámà kọ́ má bàa sùn wa. Allahu akbar. Sallallahu alayhi wa sallam. Ìmáàmù wa ni lẹ́tà dọ́dọ̀ wọn ṣebí mo ti lọ́nu. Àwọn náà gbé ìjà sí ẹgbẹ́ kẹ. Ah, wọ́n ní bàbá rí bẹ́ẹ̀. Túrẹ́sù bí màtá lì yìí ó kọ̀nsídà ibo nígbà àtọ̀ tó bá jẹ́ pé bíi ntakọ nígbà àtọ̀ ogún akọ ló pin káníbi tabo ní gbà pọ̀ ogún abo ló pin àmọ́ ngbà ní àmọ́ apá méjèèjì tọ̀ o tó bá pa méjèèjì tọ̀ wà bí àkìdá ní ìmọ̀ abáwọ́ lán ó wo èwo nìtàn kọ́kọ́ ń jáde ń bẹ̀ tó bá jẹ́ pé bí takọ nìtàn tí kọ́kọ́ ń jáde ogún akọ lẹ́ẹ̀pin tó bá jẹ́ pé bí takọ nìtàn tí kọ́kọ́ ń jáde ogún abo lẹ́ẹ̀pin wọ́n ní àmọ́ ngbà ní méjèèjì a jáde simultaneously bọ́bá bá rí bẹ́ẹ̀ kí lẹ́ ṣe wọ́n ní fàbí àkìtárì ìmọ̀ báwọlá ẹ wàá gbé pọtí síbi nǹkan akọ ẹ gbé pọtí síbi nǹkan akọ bọ́bá rà tọ̀tọ̀ tí méjèèjì dá ẹ wàá quantify rẹ̀ èwo lọ́pọ̀ jù bọ́bá jẹ́ pé takọ lọ́pọ̀ jù ogún akọ lẹ́ẹ̀pin bọ́bá jẹ́ pé takọ lọ́pọ̀ jù ogún akọ lẹ́ẹ̀pin ọ̀rọ̀ o ó sàn lọ́bẹ̀ òun lọ́bẹ̀ kẹ́kẹ́ ẹgbẹ́. lákẹ́ ilé òní tẹ ọdún bàbá ẹ ṣáà yẹn kọ́ ni mò ń lọ mo kàn fẹ́ sáré fa nkẹ́kẹ́ yọ pé ah, ọ̀rọ̀ àwọn àfa wàláì wàláì ọ̀rọ̀ àwọn àfa àkọjá ọwọ́ tẹ̀ fi mú wọn wàláì ọ̀rọ̀ àwọn àfa àkọjá ọwọ́ tẹ̀ fi mú wọn ìdí bẹ́ẹ̀ wájú wọn kọjá bàbá yẹn wá bá ṣe fómi wá bá ṣe ìdí wàláì ìdí bẹ́ẹ̀ wájú wọn ní iṣẹ́ kódà nílẹ̀ Yorùbá nìyí tí bá ṣe àwọn ọmọ kéékèèké tá a gbára wa kó lọ́wọ́ yín ẹ fẹ́ jẹ́ mímọ̀ òwúlò fún àmọ́ àyè tí bàbá wà àbá bàbá ń lè ké wo bàbá ti lọ jìnnà jìnnà a jìnnà àmọ́ àmọ́ gbọ́dọ̀ bá rí àwọn tó ti ṣáájú pé nínú àwọn tó yẹ pé à wọ́n gbóná wọ́n yọ ọrùkú ṣé ẹ wáá dé wọ́n yọ ọrùkú ọmọ nìsí. ẹ má sì gbọ́ o wọ́n ń yọ o ṣùgbọ́n ṣé ẹrùkú ọ̀hún wúlò fún yìí. ijó ìlẹ̀ dáfà ti wá kalẹ̀ pé bàbá bọ́lọ̀ bá rí báyìí kẹ́lá sọ́kalẹ̀ yìí bọ́ọ̀lù àfi ká ẹ máa pè wọ́n sí yìgì yìgì tẹ́ ti pè wọ́n sí àná alágàdúrà alágàbẹ̀rẹ̀ tí ó wà níjòkó o bàbá ìṣẹ́jú mẹ́wàá ni o àwọn kan wọ́n kẹ́jú o wọ́n kẹ́jú o bàbá ti pápá padà àwọn ẹlẹ́wọ́n àwọn ẹlẹ́wọ́n tó bá ti dúró ṣe tán àwọn alága wa bẹ̀rẹ̀ lu eribu ẹ mọ̀ wá jó ìgbéyàwó tó lè padà níbi sí tọ́lá ìkọrẹ́ ní sílẹ̀ ẹ wọ́n àmọ́ náà ẹ wá já bọ̀ tọ́lá àwọn èèbó tí wọ́n westernize ọpọlọ wa wọn ò westernize ọpọlọ jà o èmi àtàwọn family tèmi tí wọ́n westernize ọpọlọ ti yín ti yín àwọn yìí wọ́n kọ ìkọ́ra ẹni sílẹ̀ kò ní ìtumọ̀ sí wọn rárá rárá àwọn ni I don't need you I don't need you again kò ní ìdí ẹgbẹ́ lówí I don't want him again I don't want her again no ọlọ́run ọba tó wá dá ayé ó dá ìgbéyàwó ó dá ìkọ́ra ẹni sílẹ̀ kódà nínú àlùkò áánì ọlọ́run ọba dẹ́díkéètì odidi chapter odidi súrà fún ìkọrẹ ẹni sílẹ̀ wọ́n pè ní súrà tó tọ́lák the chapter of divorce. mo máa sọ ọ̀rọ̀ kan fáwọn èèyàn bàbá wa ìmọ̀ àwọn àfáà kan nítorí àìgbọ́ ọ̀rọ̀ ọlọ́run yé ìtọ́lọ̀ ń bá sọ pé ẹ bá táwọn èèyàn lè rò pé ìsìláàmù ẹ̀sìn aláfíà ni ẹ má pa ọlọ́run tó bá ti sọ pé ẹ pa tẹ́ ẹ bá lọ wò wájú wò sẹ́yìn wò sọ́tún wò sósì wò sílẹ̀ wò síwájú wò sí gbogbo bí ẹ bá di sí kẹ́ẹ̀ pálọ́ dànù. ẹ̀ní rí kẹ̀kẹ́ náà kọjá kẹ́ẹ̀ pa. ẹ gbọ́dọ̀ máa pẹ́ ìsáàmù tètè máa pẹ́ ìlọ́pàá tí Sheikh Habib lágége kọ́lọ̀ wọn bá sàánú wọn. àmín. ṣé sọ pé kò sí násìkò àti mansur. ọ ah, ṣáájú pé wọn ọmọ jọ sọ. násìkò ọwà mansur ọwà nínú Kùránì wọ́n tún sọ pé kò sí ayatu rajim stoning kálẹ̀ èèyàn ló kò pa bábà ṣe jìnnà tó jẹ́ abilékọ nínú ẹ̀sìn wàláì ọ̀rọ̀ wọ́n tún ní òsì wàláì ọ̀rọ̀ alùgọ́ọ̀mì yíyà yàwọ̀ ṣe particular lady alùgọ́ọ̀mì yíyà tù ni wọ́n ń pè é adi maria zanet obìnrin yìí nígbà yà lẹ́bi hmm. ó ṣe jìnnà sàtọ́bìnrin yẹn kó fornicate ẹnì kankan ọ̀mọ̀ ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run á wọnú ẹ̀mí rẹ̀ hmm. fornication yẹn doyún ó di oyún ìbẹ̀rù ọlọ́run wọnú ọkàn rẹ̀ fàátàtì rọ̀ṣúlà bíi lọ́ọ̀sì ha ọmọ àwọn abàdébì fún rẹ̀ ọ̀nà mẹ́tàlá bẹ́ẹ̀ máa ń bá adájọ́ ẹ̀sìn bákan ọ̀yà adájọ́ alibayinatu alalimudai waliyaminu alamani ankara ẹlẹ́ẹ̀kẹta ni ìjìrọ̀ ìjìrọ̀ fúnlọ́ lágbára jù ọ̀nà mẹ́ta tá a máa bá gbé ìdájọ́ kalẹ̀ nu alibayinatu alalimudai àfáà yìí ẹ fún ìmáàgò rẹ àwọn akẹjọ lọ́dọ̀ baba adájọ́ rè bàbá àgẹjọwájú kó gẹtẹ ìbá kó pé mo ládájọ́ rè àwọn akẹjọ lọ́dọ̀ adájọ́ èmi wà ní bàbá bàbá wa adájọ́ àáfà yìí ó mú aago mi ẹ̀rí tí mo ti mọ̀ fún máàgò mi báyìí báyìí èmi mo gbọ́dọ̀ mẹ́rin wá ẹni wá ní bàbá èmi ò máàgò rẹ o ẹni tó lọ́wọ́ máa bọ̀ yóò ṣe kọ̀sáàmà ibi jẹ́ kọ̀sáàmà ni hamsin ẹ̀yà nílẹ̀ yóò fọkọ̀ lọ́wọ́ bá búra nígbà àádọ́ta nígbà fifty ah tẹ́ ẹ bá lè withstand yìí kọ́ máa parọ́ kó sì máa sọ pé wàláì tàláì èmi kọ́ mọ́ mu wàláì tàláì èmi kọ́ mọ́ mu lẹ́ẹ̀kejì wàláì tàláì èmi kọ́ mọ́ mu lẹ́ẹ̀kẹta tọ́ bá lè wí fifty times tó kọ́ kọ́ náà wọ́n fún ọ tẹ́mi rẹ̀ sì gbé pé nǹkan bá tẹ̀yẹ̀ yọ ẹ̀fí lẹ̀ àná ẹ̀fí lẹ̀ àná. wọ́n dá ìdójú pé ah, ìwọ ló mú tóní wọ lọ́ọ̀yẹ̀ nìkan ọmọ mu kà tó sì wá lè withstand. nígbà tó ń ṣe ọ̀dọ̀ ọba tí máa ń mú yẹn láì ṣe pé yóò tilẹ̀kùn yóò ti wíńdò Ah, ẹ gbọ́ àwọn akọ̀kẹ́ ní ìwé ní kí ìwé débi kẹjọ tó máa gbé ọkà tí ẹ náà gbà ọkà jẹ pé ọkà jẹ pé ọwọ́ fún ọ̀bọ mi. ọ̀nà táwọn a máa gbàgbé ìdájọ́ kalẹ̀ pé bí ó ní ìdúró confession kẹ́ni tó ṣe nǹkan kan gan wá sọ pé èmi mo ṣe alùpàmì yíyà yìí obìnrin yìí wá lóyún ah, um. ẹni kí àfa bíbù kó jiyàn àdìsí fọ̀sọ̀ ah, um. wàláhì gbogbo ayé la fọ́gbọ̀n àjiyàn ààyè yẹn lánàá pé ààyè àwọn àfáà ni hmm. àjiyàn ààyè yẹn lánàá bàbá wa ṣé káàdà gbogbo padà wọn máa ṣàdúrà fún ọ hmm. torí pé àfáà wa ni wọn. àmì ti jáde ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yóò dá kọjá kí wọ́n pàtì. Ah, kọjá kí wọ́n pàtì. Ah, ẹ máa gbọ́ ná ẹ kí lá máa bẹ̀rù sí ná a ti kọjá éèjì tọ́lọ́run fi máa wà níbi ọlọ́run sẹ́ ogójì ni. tọ́wọ́ tàlẹ́bì lẹ́sìn wí bàbá. fọ́ọ̀tì ó sì ti lé ó ti lé ẹ̀rọ àgbọ̀ ọmọ á béèrè pé kí ló lé wọ́n máa ṣe mathematics. ẹ máa ṣe. wọ́n mọ tí mo lé. wọ́n sọ fún ọ alibidi wọlé àdìbò àwọn òun forty something. wọ́n lọ wá mọ something. ọlọ́mọṣẹ́ ìjà ní bàbá pẹ́. something could be forty one forty two forty three forty four forty five forty six forty seven forty eight forty nine. forty nine. <laughs> olùwé wa wò pé a. ọlọ́mọṣẹ́ máa tó yè náà ṣe. àgbọ̀n mi níyàwó wá dé ó wá ní yàrá sùn lọ́la ìwà àlẹ́bí zanẹ́tù mo ṣe zìnà ọ́ àlẹ́bí ṣe gbọ́ torí pálá àánú làlẹ́bí àlẹ́bí ti gbé pa ikú lọ́mọbìnrin fi ń ṣeré yìí torí pé márùndì ni àlẹ́bí wa ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ kẹ́ ẹ tó gbé lọ́dọ̀ adájọ́ ẹ wù bó bá ṣe é rọra pẹ́ẹ́lẹ́ pé mo ṣe bẹ́ẹ̀ mọ́ wá fi lọ́dọ̀ adájọ́ kò sọ̀rọ̀ mọ́ nínú ẹ̀sìn gan níbi tá kì í jẹ́sẹ̀ àánú dé ni o ó ní sàlẹ̀ ìtù mo ṣe zìnà I fornicated fa anabi ra a ó tún wá wọlé a anabi ẹ dájọ́ fún mi mo ṣe zìnà anabi ni lọ bímọ inú rẹ lọ pín pé báyà nígbà bá fi lọ bímọ olóṣù rà ẹbí wọn ṣé ìlú jì ní tí mo tiẹ̀ fi lọ níjọ yẹn ni ṣé ìmọ̀ pé wọ́n lẹ̀ kópa mí ni ìyìn lọ́mọ o àlébí ọ̀rẹ́ sẹ́ sí njẹ́ ó bímọ gẹ́gẹ́ bàbá ẹ báwọn yẹn ṣe níbẹ̀ rọ lọ́nà tó njẹ́ bàbá fi ní bímọ gẹ́gẹ́ ló kó padà wọ́dọ̀ àlẹ́bí. ó ní àlẹ́bí kọ́lí wà bá àtù mo ti bímọ. mo ti bí o ọya ẹ dájọ́ fún mi àlẹ́bí ni lọ́ọ̀tọ̀. àbọ̀ sẹ́gbọ̀n pé ọjà tẹ́yìn ọba tọ́ ọmọ ní ẹ̀sìn tẹ́yìn ọtẹ̀ ní tẹ̀sán ọdún méjì ni adébìnrin lọ tọ́ ọba lọ tọ́ ọmọ njẹ́ ọdún méjì pé gérégé tọ́mọ yẹn já lẹ́nu ọ̀yàn báyìí obìnrin gọ̀mí bí àwọn ará búrẹ́dì ó fi lé ọmọ lọ́wọ́ ọwọ́ amọ́mọ wádùn ànábì ọmọ yẹn ń jẹ búrẹ́dì báyìí ó fi ànábì pé sẹ́ni pé kí lè jẹ nǹkan mo ti tọ́ ọ yẹ ìdájọ́ fún mi. Allahu akbar. torí pé lè wù di ìdájọ́ ọ̀tọ̀ ọlọ́run lálùkì àmọ́. ẹ jẹ́ ń gbàtà yé ọmọ yìí ó ra àwọn ẹ̀rọ ọmọ tó ti jẹ búrẹ́dì. kí n má bàa gbàtà á máa. wọ́n lẹ̀ fa. Allahu akbar ẹnìkan tẹ́jẹ̀ rẹ̀ ta sí la tẹ́ mi ní ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ ah, ẹ̀jẹ̀ mi ní talẹ lẹ́sẹ̀ ẹni tẹ́lẹ̀ kan ọmọ kó ṣẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ Ọlọ́run ọba rẹ̀ ń bà tó wá sọ fún rẹ̀ fún ṣẹ̀. Allahu akbar. ṣé wàá la mú ni. ṣé wàá lè ṣe irú ẹ̀. ẹ ò lè ṣe. ẹ ò lè ṣe. wọ́n fẹ́ pọ́tọ̀ níbi tó lọ ọ̀tọ̀ níbi tó dágbére fọ́kọ rẹ̀. ètò simple. àwọn àbá kẹ́ẹ̀tì ni. sọ̀rọ̀ ẹja kò mọ̀ nígbà fẹ́ lọ́mọ ni pé àtọ́lá kò ní ìdí kéèyàn máa pẹ́ ọ̀wà ní Kùránì pé a lè kọ obè náà ṣùgbọ́n àlejò wa sọ pé nínú kí ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ mm. ṣùgbọ́n tọ́lọ́wọ̀n láì kíkọ́ máa ṣẹlẹ̀ ó ní kẹ́ ẹ máa kọ́ra yín lẹ̀. ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ àmọ́ kò fẹ́ràn ṣíṣẹlẹ̀ rẹ̀ ebi ń pa mí níṣe ebi ń pa mí sẹ ebi ń pa àwọn àgbàlagbà ebi ń pa mí ebi ń pa ah, mí ọjọ ní ebi ń pa àwọn àgbàlagbà ebi ń pa ebi bẹ̀rù ọ̀nà ni òjì bá lè jẹ. ọ̀nà ìjà yóò wá ká. ẹ ní táwọn èèyàn wa náà tójú ìṣìṣì wa wájú. ebi ń pa mí náà nísìn. káwọn lọ sí èsì sẹ́mu. ebi ń pa mí ebi ń pa ebi ń pa mí. àmọ́ mi ò láìkì ẹ̀bà. àmọ́ láìkì ẹ̀bà ń tèmi o. àmọ́ ọwọ́ sì tàn mí ebi yóò afẹ́ mu ti kú lọ màá wá jẹba. kí wọ́n ìwà jẹba. báyìí pé tí n bá ló ń jẹ ní ìtumọ̀ tó fẹ́ràn bó ti wù kí n jẹba yóò tó màá tó jẹ. lọ́wọ́dà ládùúgbò ìbàtẹ́ jẹ wọn ni mo jẹ ni ọ̀sọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin mo yó àti ọ̀sẹ̀ mi lọ lọ́rùn. àlọ́ ọ̀hún. ìyàtọ̀ ń bẹ láàrin mo yó àti ọ̀tẹ̀ mi lọ́rùn wà láìsàlá ẹ̀ bèrè láti gbà táwọn ti bẹ̀rẹ̀ hmm. nísìn kí n kí lè jẹ sàrìsì sí. àlọ́ àkùrà. ní ìmọ̀ tó fà. Hmm. àlàáfíà wà o. àmọ́ kọ lọ. kọ lọ ní gbèsè mọ́lẹ̀ kẹ̀kẹ́. ọ̀rọ̀ ti kún bẹ̀ ni bàbá. ọ̀rọ̀ ni àbá. ọ̀rọ̀ ti kún bẹ̀ ọ̀rọ̀ tọ́lọ̀ ntànẹ́bì. ẹnu mi ò sí kọ́. Hmm ìlú jẹ wípé sahur jẹ dẹdẹ máa wá jẹ tamuru àti omi nígbà ló gidi ẹ àmọ́ bẹ́ẹ̀ ẹwù sẹ́mó yìí ẹwù ẹ̀bà yìí ẹwù àmàlà yìí kọ̀lọ̀ ọ̀rọ̀ ti di tọ́lọ̀ báyìí. ìdìbò bẹ́ẹ̀ ló ń bẹ̀ ní pé ìtẹ́lọ́rùn sábà pé ṣùgbọ́n tó ní pé kèé sọ̀sì so ebi ni mò ń sọ yìí ìtẹ́lọ́rùn ẹ máa jẹ́ ìtẹ́lọ́rùn yàtọ̀ sí mo lè gbogbo ìgbéyàwó tó bá jẹ́ wípé mo rí mo lò bẹ́ẹ̀ òun ni yóò padà rìsọ́ọ̀tì sí tọ́lák ẹ jẹ́ n sọ fún yín o nínú bọ́lá wọn bá ṣe ṣe ayé ìgbà gbọ̀ pé ọlọ́run bá pàfẹ́tì ayé débi pé tó bá ṣe ayé báyìí tí ò ṣe tọ́lák pé a lè kọrin ni wà láyé ayé wọn pé sọ́dọ̀ wọn àṣẹ̀fẹ̀ tí ò pé èèyàn máa wà lórí àga báyìí pé ọkọ rẹ̀ ìyàwó rẹ̀ wọ́n ń so wọ́n pọ̀ lọ́wọ́ téèyàn ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ń tó wù láyé pé a tẹ́lẹ̀ pé ìyàwó yìí lè dọ̀sẹ̀ tí ń bọ̀ ni ọmọbìnrin ní ìbàfẹ́ ṣé wọ́n dà bó tọ́ ni nínú experience ẹ̀yà àbálàbà òótọ́ ni téèyàn fẹ́ lè wò ibi máa fà á ẹ lọ sọ́mọ́ bíi pé ẹ yóò fi ẹ lọ sọ́ra yín nípa pé ọ̀tá kó fẹ́ mi nígbà míì nìrònú ó fi bá ọ nítorí pé kọ̀sánì fẹ́ mi kọ̀sánì ìfẹ́ mi ọ̀tẹ́ lọ́rùn mọ́ ìfẹ́ ti lọ àánú ló kù ọ ah, mọ̀ ṣe o. àmọ́ ọlọ́run mọ̀ jẹ́wọ́ oníláyẹjọ́ ẹ̀ ń ṣá àlà kò ní dọ̀la ah, wọ́n lọ kò ní dọ̀la bẹ́ẹ̀ ti dẹ́ni ká ti dé bí wọ́n lọ wọ́n lọ. Ah, ọlọ́run mọ̀ jẹ́wọ́ iṣẹ́ ìlànà ìsọfẹ́ mú mi kó bẹ̀. Oh. kíkọ́ ẹ̀mí àlàáfíà rẹ̀ gbé ẹ̀yọ́ ọ̀rọ̀ mọ́ wàláhì èyàn máa wà lórí àga bẹ́ẹ̀ fún oṣù tí yóò ṣẹ̀ṣẹ̀ wá èyàn ti máa fẹ́ gbọ́ngbà mi tó bá rí àbúrò torí àṣẹ pé wọn gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀ ní orílẹ̀ èèyàn fẹ́ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sáwọn obìnrin náà tí ó tó yẹ pé eléyìí ní ń fẹ́ ọwọ́ mẹ́lẹ̀ lẹ́yìn pé jájọ lọ ilé ìyàwó tí mò ń fẹ́ nígbà wọn bàjẹ́ bẹ̀ báyìí kéèké tó wó kéèké kọ̀kẹ́jú àwọn ìsọ̀rọ̀ ẹni yìí ní ọ̀tẹ̀ obìnrin lọ́rùn ìṣe rẹ̀ ní ọ̀tẹ̀ lọ́rùn sẹ́sọ̀ rẹ̀ ní ọ̀tẹ̀ lọ́rùn kọ̀kẹ́ ní kéèké kọ́ sọ pé sọ́kọ́ rẹ̀ rẹ̀ kẹjá fáwọn. torí kí ló máa ń fà á jẹ́ sàlàyé rẹ̀ fún iná ànábì wá kílẹ̀ rẹ̀ pé ẹ̀mí tẹ̀ ń wòye ọkàn tẹ̀ ń wòye ọkàn gbogbo wa bá a ṣe kọ̀ tó yìí àtàwọn tó sì rí ọkàn gbogbo èèyàn láyé àárín ìka méjì ọlọ́run lọ́wọ́ ọgbọ̀rọ̀ sí láyé o bàbá ń sọ̀rọ̀ ẹ̀yà kan nínú ẹ̀yà ara tèèyàn tọ́lọ̀ wá tòròyìn ara rẹ̀ ọ gbọ́dọ̀ wá fi tiẹ̀ describe rẹ̀ o torí pé tiẹ̀ yàtọ̀ sí tiwa ìka méjì ní lọ́dọ̀ tiẹ̀ ọlọ́run lọ́mọ bó ti jẹ́ lọ́dọ̀ tiẹ̀ o. ṣùgbọ́n ànábì ni gbogbo ọkàn wa àárín ìka méjì ọlọ́run bá wà bọ́lọ̀ wọn bá bá ṣe ń yí ìlú ra wọn bẹ́ẹ̀ láti mọ fẹ́ràn ara wa tó tó wá jẹ́ pé tèmi àtẹlẹ́ yìí ọ̀rọ̀ ní dísáǹtì díẹ̀ báyìí sẹ́mi kó súnmọ́ ara wọn á fẹ́ràn ara wa tí tẹ́lẹ̀ yìí bá wá yí kàmí bì ewa rè ìní wo bímọ o so agbára èèyàn ká ìfẹ́ àwọn ilẹ̀ yẹn bí wọ́n ṣe ní dèdèrè ẹ̀ tó ṣáà yóò tún bá ṣe bí dèdèrè ní sẹ́yà wà wò pé àà sẹ́yà wà máa mú lẹ́nu táwọn aláàjì kan yìí. bàbá máa fẹ́ yìí. bí ẹ ti dàgbà tó jẹ́ ní mẹ̀tẹ́ gbogbo ẹ̀ tó yìí wọ́n ò lẹ́nu tó wù wọ́n ni. ẹ ẹ ìdá gbogbo wọ́n lè má dé fìlà. wọ́n dàlú ẹ̀ ẹ gbọ́dọ̀ àgbọ̀ that is the bitter truth. so gbogbo ẹ̀yin tó bá rí bẹ́ẹ̀ fún báyọ̀ lọ́kùnrin àbí lóbìnrin ẹ bá rẹ̀ ni wí pé tẹ́ bá fẹ́ fi ilẹ̀ ẹ má ignore rẹ̀ ní ignore pé ẹ̀ ní níjẹ̀ẹ́nu ayé o. ìdí ń ṣe ọlọ́run lọ́mọ̀ ẹ kò sẹ. ìdí ọlọ́run lọ́mọ. ọlọ́run lọ́mọ. ọmọ wa rí bẹ́ẹ̀ ẹni pé wọn pẹ́pẹ́ tí a yé pé wàmí ní àyà tì í ẹ bẹ́ẹ̀ ta ẹ bẹ́ẹ̀ wúlọ́ wàmí ní àyà tì í ọlọ́run nínú àmì tẹ́ fi mọ́ ọlọ́run lọ́lọ́run pé tẹ́ ẹ bá sin ẹlòmíì ẹ jìyà ah. wàmí ní nínú àwọn àmì tẹ́ ẹ ti mọ̀ pé ẹ gbọ́dọ̀ wá nǹkan tẹ́ ń fẹ́ lọ́dọ̀ àlùmí àfọ̀dọ̀ ọlọ́run tẹ́ bá wá mọ̀ bẹ́ẹ̀ ní wọ́n mi ní ayáàtì nínú àwọn àmì tẹ́ ẹ ti mọ̀ pé kò lè sírù rẹ̀ and kọ́lákọ́lákùn mi anfusikum azwaja ọlọ́run bá dá àwọn ìyàwó fún yín látara yín. Mm-hmm. àwọn ọlọ́run pè. àwọn ìyàwó. kì í sọ̀wọ́ àwọn. àwọn ẹja yọ̀ kẹ́kẹ́ wà láyé mi ọkùnrin gbé àwọn obìnrin ọ̀gbọ́n ayé ni lẹ́gbẹ̀ẹ́ sọ pé tẹ́ ẹ bá tíyàwó bá ti di méjì tí ìyáálé ti fẹ́ máa rò pé òun lọ fẹ́ràn tẹ́lẹ̀ náà ti máa rò pé eléyìí lọ fẹ́ràn ọkùnrin ní ẹ̀mí ọlọ́run fún wa ní ìpamọ́ra ká lè fẹ́ràn a ká tún fẹ́ràn b kọ́lẹ́ pé tí wọ́n bá fún wa ní pépà pé kí ló fẹ́ lára a ìta bá kọ́ kalẹ̀ báyìí wọ́n bá bẹ̀ kí ló fẹ́ lára b ìta bá kọ́ kalẹ̀ wọ́n bá bẹ̀ obìnrin lọ́lọ́run ò fún ní ààyè kó fẹ́ràn kan méjìlá kan náà. iná ló bá wọn débi ọmọ wọn wọ́n máa na ọmọ kan wọ́n máa fúlábà má ṣe ọmọ mi lẹ́sẹ̀ dàrí èyí ń kọ́ kí ni tiẹ̀. ẹ gbọ́ àbọ̀ má ṣe ọmọ mi lẹ́sẹ̀ òun kọ́ kí lòun ṣé wàá kó bí wo bá bá tí a ti bá tiẹ̀ lọ kọ́ bá tiẹ̀ lọ sábẹ́ mi máa ma tẹ̀lé wálé o bóyá wà a wà ní fíìdì wo ọba àsùn bẹ́ẹ̀ ń tiẹ̀ bẹ́ẹ̀ ni máa mi wálé o ọmọ tí fóònù ta lóbi òun náà. wà mí ní àyà tì í. ní ló pè rò pé kéwù ká máa da nǹkan ká máa ṣe ó ní kan di kéwù èyí ò ní tùmọ̀ sáwà ọlọ́tọ́lọ́ fi kú kéwù fèmí ó fi kọ́ni kéwù gẹ́gẹ́ ni mo láì kìlá yé fèmí. wà mí àti yìí. lára àwọn àmì ọlọ́run. أني خلق لكم من أنفسكم أزواجا. ó dá àwọn obìnrin fún yín látara ara yín méjì lóṣù ìtumọ̀ rẹ̀ ni pé ọ́ dá wọn fún yín kẹ́ ẹ fẹ́ àwọn obìnrin látara ara yín ìtumọ̀ ni pé nírú àwòrán tẹ́yìn náà ní àjẹ kéèyàn lọ fẹ́ àjẹ̀lú àjẹ kájẹ̀lú fẹ́ yẹn débi pé àwà ríra yẹn nílé dúró nígbà tá àjẹ̀lú bá lójú ẹyọ kan bì tó sì níwò tọkọ ìyàwó àwọlé pé alihamudulilayi rabi ara tó ṣe fún tọkọ ìwọ ìwọ rẹ èmi àtúmọ̀ ẹni ọlọ́run mi ò ṣe bẹ́ẹ̀ lára àmì ni pé tọ́wọ́ bá wọnú yàrá tìyàwó rẹ ó rí pé bó ṣe rí náà ìyàwó rẹ rí ibi ojú rẹ wà tìyàwó rẹ wà ibi imú rẹ wà tìyàwó rẹ wà ibi etí rẹ wà tìyàwó rẹ wà ibi ọwọ́ rẹ wà tìyàwó rẹ wà ibi ẹsẹ̀ rẹ wà tìyàwó rẹ wà anfusikum azwaja. adarí ní bákan náà ìyàwó àkọ́kọ́ ó rí i pé ah, kò sí ti ń dẹ́rù lára rẹ̀ kì í ṣe pé wọ́n lójú pàpọ̀ ojú rẹ̀ ò sí lórúkú. ọ̀ ìgbọ́nsẹ̀ àbọ̀ ọ̀rẹ́ litaskunu ilayha. Àwọn ọlọ́ni one of the purposes one of the things tá a ti ní ká ẹ máa fẹ́yàwó lè tẹ́síkùlù ilé yà kó fi lè jẹ́ pé bọ́ bá tiẹ̀ ń gbé ara gbóná bọ̀ láti ta ọ wọlé ara rẹ̀ òtútù bọ́ ọba ń gbé bànújẹ́ bọ́ láti ta bọ́ ọba wọlé ara rẹ̀ òtútù ìyàwó tó bá ti wá di wípé bẹ́ẹ̀ bá ń gbé bọ̀ láti ti tẹ́ òṣùwọ̀n ẹ gbọ́ àgbọ̀rọ̀ bọ́lá wa bọ́lá wa jẹ́ bọ́lá òṣèlú ẹ kẹ́ gbọ́dọ̀ fẹ́ra yín ni lọ́ba ti fẹ́ra yín ẹ gbọ́dọ̀ kọ́ra yín mọ́ ah, sáyé ọ̀wá ní bàjẹ́. wọ́n bàjẹ́ kò ní lójútùú. ń bá wọn ní lìtẹ́síkù nù. ẹ̀yẹ ha. bẹ́ẹ̀ ni jọ máa gbé kí sùkúùnù sákánù kẹ́ẹ̀ni jọ máa gbé ọ̀yọ́ mbẹ̀ sùkúùnù kí ìfarabalẹ̀ ó lè wà nù lé kó jẹ́ pé àlàáfíà wà nírú ẹ̀rí wo nírú ẹ̀rí ntọ́sẹ̀lẹ̀ sáré bí wa sálálà rẹ̀ sálà lọ́jọ́ tí jìbìrìlù kọ́kọ́ yọ sí síbẹ̀rù má nẹ́bì ọ̀nà ẹ̀bọ̀lá sálọ ọ̀nà ẹ̀lẹ́ níyàwó bá jẹ́ pamí nkú sẹ́yìn òdìlú lé sáwọ̀ ọmọ adẹ́nu lé ìyàwó lọ́lọ́run ti lò lọ́lọ́run sábà fi kí ìbànújẹ́ ó fún ànábì wa ń páyà pé ṣé ṣe pé ṣé ṣe pé tèmi fẹ́ ta báyìí ṣé ìyàwó rẹ̀ ni wọ́n sọ pé láéláé tẹ ò lè ta ìwọ bọ́dẹ́ pé ọ̀n bẹ bí pọ̀ tẹ ò lè ta ìwọ bọ́dẹ́ pé ọmọ sànù ọmọ òwúrọ̀ tẹ ò lè ta ìwọ bọ́dẹ́ pé ọmọ sànù okó tẹ ò lè ta torí pé ẹni tó ọba kẹ̀kẹ́ jọ ò ní gbọ́mọ́ ìyàwó tí bẹ́lẹ̀gbẹ́ bẹ́ẹ̀ kò àwọn ọmọ yìí tí wọ́n jẹ lọ sùkúl lọ́la ní five hundred ló kú lọ mẹ́kọ́ à ah, aláàjì mọ̀ fọ́ mi five hundred àmọ́ ah, ah, ara sùkúsùkú fifty naira àtàlódò twenty naira tẹ̀lé ẹ̀ka obìnrin yóò sì balẹ̀ ọkẹ̀ yóò sì balẹ̀ yóò máa èyí ò rò pé lọ́lẹ́ àná. nìtẹ́ sẹ́kúnlẹ̀ wúlákúlákú ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ bá jọ́ bẹ̀rẹ̀ rẹ̀ bú tọ́ba ló wọ ọ̀bẹ̀dà tọ́ba kó five thousand fún ìka méjì lè gbà ẹ̀yin ọmọ sáta ń sọ mọ́ǹsì ìbànújẹ́ wàá báyẹ̀ pé ṣé kí ni ọ̀wá tó mánéjì litaskunu ilayha ọlọ́ọ̀ni kẹrin bá àjọmọ́ pé wájà alábẹ́ yẹn fún ọyọ́ yọ́yá. wájà alábẹ́ yẹn kò má wá dàda wà rahmata. ọyọ kún bẹ ọlọ́ọ̀ni wájà alábẹ́ yẹn kò má wá dà ọlọ́run wá ṣe ìfẹ́ sáàrin yín má wá dà njọ́ ṣáájú ìfẹ́ ni. ẹni tí ń bẹ ìyàwó rẹ̀ ṣé nígbà tó rí tọ́lẹ́ tó ṣe ṣé bàjú ló jù sí lóbìnrin fi dáná. nǹkan kí ló wá padà fàbájú mọ̀wọ́dà ibi tí kò ti bẹ̀rẹ̀ ní ìfẹ́ ẹ wá jẹ́ ìsàlàyé ìfẹ́ fún yín torí nu tí wọ́n fi ń rọ yín lọ́wọ́ òní kíárìn kíárìn ìgbẹ́yìn kíárìn husband kí ni jẹ́ kíárìn yẹn. kí ni jẹ́ bẹ́ẹ̀ àfẹ́ gbọ́rọ̀ bá. kí ni jẹ́ kíárìn kí làwọn èèyàn ń pè kíárìn. òun ló fà á wọ́n bí má ló pa wà mùsùlùmí dájú. ẹ gbọ́ sẹ́ àbẹ́wò mọ̀ wọ́n dà ìfẹ́ ni ó bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ fún yín láyé gbogbo òtí jẹ́ ìfẹ́ láyé ó máa depreciate ìfẹ́ máa a máa nífẹ̀ẹ́ nǹkan nígbà tá a bá ti débẹ̀ ẹ gbọ́ ni. a máa nífẹ̀ẹ́ nǹkan nígbà tá a bá ti débẹ̀. kí ni gbogbo wọn mú obìnrin tí wọn ò tí ì so igi rẹ kí bàbá rẹ sọ pé mo yọ̀ǹda tọkùnrin ń bọ ṣe orí ẹ̀ burú. o ti fọ ọba máa ìwọ obìnrin tí bàbá rẹ ò tí ì ló ń yọ̀ǹda táwọn ọkùnrin sì ń gbọ́ sí ìtẹ́gbọ́sọ̀ orí ẹ̀ burú o ti fọ ọba máa. ọ̀dà gẹ̀dẹ̀ lùú dá ọtí dàgẹ̀dẹ̀ lu sálángà torí bẹ́ẹ̀ yẹn bá dàgẹ̀dẹ̀ dá kọ̀ọ̀kan tiẹ̀ o wọ́n fẹ́ ṣe bọ̀ọ̀lì ni. àbótí sún pẹ́pẹ́ kọ́yọ̀ dà nǹkan borí bàbá wo so tó balẹ̀ àpákàtà mi ẹsẹ̀ rẹ̀ tó tí ì rí kó ṣe rí ojú rẹ̀ wá ìgbà kó tẹ̀mí lọ́rùn ìtọ́ padà ní tó pé a kó lẹ̀sẹ̀ ṣe wá rí ọwà àwọn mọ̀wádìá ìfẹ́ yóò wá ṣáájú tí ìfẹ́ bá wá ṣáájú ẹwà tó máa pọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú àdámọ́ lọ́wọ́ ń dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́ pé ìtọ́ ọ̀rọ̀ bá ti tẹ̀ kọ́ máa ṣe bí kọ́ máa gbẹ̀tẹ̀lé iná ọ̀pá tó fi jẹ́ pé kọ́kùnrin bá ń fẹ́ obìnrin lójú ọ̀nà èmi bá sọ fáwọn obìnrin pé irú àwa tá a sa tẹ́yẹ́yẹ́ yìí ẹ̀ gbọ́ àgbọ̀n láàmú bẹ́ẹ̀ yẹn ṣe é máa dọ́gbọ́n tí n bá lọ ní àwọn ọmọ tí mo fẹ́ fẹ́ táàbù rẹ̀ bá níbi. sọ yọ ọdọ. eré òpè. ṣùgbọ́n ọkọ náà ní ilẹ̀ bẹ́ẹ̀ bá dá mi lásìkò wa náà táwọn ìyá ìyàwó yàrá orí náà ní ọ̀gbìn àmọ́ mi kò rí mi kò rí mi kò rí mi kò rí mi. àwọn ọmọ pé mo tẹ̀ láì kọ́kọ́ àti láyé wọ́n náìsì wọ́n hàmùn ẹ ṣe fún tán bí ọba ṣe fún tó ṣí lọ́sọ̀ wò tán kọ́ máa lọ́jọ́ kejì kọ́ máa dání láyé òpè rí òpè rí. ojú ẹ kàn ni. torí kí ni ó ti rí nǹkan kan lẹ́nu bá wọ́n dàpọ̀ tó yẹ pé ṣé ẹ bá sọ ọ̀nà tí wọ́n gbà fẹ́ mọ̀ yìí tí bàbá rẹ̀ gbà mí tó ó tẹ̀sẹ̀ tí àrẹ fẹ́ràn mi táwọn náà fẹ́ràn ara wọn èmi ò fẹ́ kó bèrè orí báyìí. àná kẹsẹ̀ ní tí pẹ́lú padà bá pàdé lálẹ́. torí ló tẹ̀sí ni o lè pe délé kọ́ wá gbé padà báwọn tíátà fọ pé kò ṣiṣẹ́. o ní tẹ́wọ́ padà. mà wá jà ìní máa ń bàtò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́jọ́ ṣe pọ̀ bá ti wà láàrin oníbàdàn tí wọ́n nítorí pé òun rẹ̀ ti rí jẹ́ ọ̀sẹ̀ lọ́rùn kò sì tí ì lọ ọkọ̀ ní ìdí ara rẹ̀ lọ́dọ̀ bàbá àtìyá rẹ̀. kò sí ìgbà. kò ì ẹ̀gbọ́ ìfẹ́ mọ wọ́jà ìfẹ́ náà wà sáájú ìfẹ́ náà fi máa pẹ́ máa fẹ́ máa fẹ́ wàláì sẹ́kámẹ́ta wàdà sẹ́kámẹ́ parọ́ fúnra wa èèyàn máa fẹ́ obìnrin tán àpapọ̀ pé nǹkan nǹkan nǹkan ìtọ́mọbìnrin rẹ̀ bẹ́ lára rẹ̀ àbí òsì lára rẹ̀ o téèyàn tẹ̀sán tí ìdàpọ̀ bá dáyàn pọ̀ téèyàn ò ní gbádùn rẹ̀ tó béèyàn ṣe fẹ́ torí pé different nature lọ́nà dá wa ẹ̀ gbọ́. àgbáwá. different natures ọlọ́run lè ṣe bẹ́ẹ̀. ọkùnrin ní ìbẹ̀kì rẹ̀ tó bá lọ fẹ́ obìnrin pé tó jẹ wá ni wọ́n kọ́ra wọn o. ìdí òfin ní kọ́ra wọn ni gómìnà wọn yà yọ̀ǹda kó fẹ́ lómi. wèrè ní ọ̀pá kó wọn máa dọ́dọ̀ wọn dáadáa ló kúrò ní pẹ́lú mi yìí o. ń bọ̀ ọkùnrin rí ayé. mọ̀ wọ́n jà ìfẹ́ ní ọ̀sáájú ìfẹ́ bá wá sáájú wàrà àmà àánú ọ̀wà tẹ̀lé àánú yẹ àwọn àbá wa sọ̀rọ̀ méjì wọ́n ní ọmọ àánú ni wọ́n àwọn tó wá ní ọmọ tẹ̀pẹ̀ láàánú ṣé gbogbo ògbéyàwó gbọ́dọ̀ mọ̀ bá wá kọ́ ọmọ ọmọkọ̀ sáànú bẹ̀kọ́ ṣé ọ̀sẹ̀ láàyè àwọn àníbẹ̀ lọ́ọ̀ síra wọn ni bọ́ọ̀ ń bẹ́ wọn fúnra wọn kó fi wọn fúnra wọn tí ò sì sọmọ bẹ̀ wọ́n ní láàbà bẹ̀ wọn àánú pé tí ń bá wá ní kọ́ máa lọ́sọ̀rí pé kò mèrè ṣe yìí tí n bá ní kọ́ máa lọ́tòrí pé kọ̀ máa náà dá yìí tí n bá ní kọ́ máa lọ́tòrí kíní kan àti kíní kan yìí tó jẹ́ pé mo mọ tó ṣẹlẹ̀ lórí ọkùnrin tó fẹ́ fẹ́ máa yí tẹ́lẹ̀ tí bàbá rẹ̀ ti ní èmi rẹ̀ sí tèmi dáwọn lọ́rùn bẹ́ẹ̀ wàá máa ilé tí mo kẹ́ padà sí ẹsẹ̀ yóò fẹ́ lù tí n bá wá ní kọ́ máa yọ̀ máa lọ ọmọ pé yóò fi ṣe yẹ̀yẹ́ o mọ̀mọ́ rẹ̀ tó ní ẹgbẹ́jọba ẹlọ́gbẹ́jọba gbọ́dọ̀ lójú bàbá rẹ̀ abẹ́ ẹ̀kọ́ yẹn láàmà àánú ọ̀wà wá tí èèbá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ omi téèyàn fẹ́ tán tí èèbá tú aṣọ rẹ̀ tán ilé ìlú mi bá pàdé bẹ̀ kí eṣerú tó ní jù. kò ní wú ẹ̀yà alábẹ́ ìlàgbọ́n máa wá dẹ̀dọ̀ so ìfẹ́ màwájà ìfẹ́ máa lọ́dọ̀ ẹ̀. pé ṣé ojú bẹ́ẹ̀ náà lọ. yóò ti bá mi pé wọ́n yọ ọmọ ti ṣe kẹ̀kẹ́ kó tó wọlé ọkọ. ẹlòmíì ń bẹ kó ti ṣe kó tó wọlé ọkọ. ọkọ ọ̀pádùn rẹ̀ tó ẹlòmíì tó gbé ìbálé wọlé ọkọ lọ. ọkùnrin ni wá. wọ́n sì yí pé wà ní ọlọ́ máa ṣẹ̀ṣẹ̀ kù sí o. yóò sì gbọ́ lọ́mọ ìṣẹ̀ṣẹ̀ kù sí ẹgbẹ́ ìlú òkúrú ni. yóò tó fọ́ ọ́ táwọn ọmọ bàbá wa ìmọ̀mù dálẹ̀ nǹkan ńlá ni náà bọ́lá wá níbẹ̀ ìfẹ́ máa dínkù àánú máa ga sí bọ́lá ìfẹ́ ìdàpọ̀ tí ìfẹ́ bá ń dínkù táàánú bá ń ga sí ń bẹ̀ ìdàpọ̀ yẹ kò ní í túká bóni wá ti sí nísìn bóni ni wọ́n máa lọ ọmọ tó jẹ́ pé nígbà tí mò ń fẹ́ aṣọ òpé méjì lọ́rùn mi ó sì ráwọn aláṣọ nígbà náà kò bá wọn lọ ó sì fara mọ́ gbọ́dọ̀ tí wàá padà sọ nídàá aláṣọ kí wàá ní jẹ́ tí ọ̀ jẹ́ ìjẹ́ kó o mọ àánú nìyẹn. wàá tó bẹ́ẹ̀ àtúnṣe jù fẹ́ lọ. àtúnṣe fẹ́ lọ o tí ọba ti wá tí ọkọ ọkọ tó pa ìyàwó ìyàwó tó pa ọkọ sẹ́tọ̀ ọ̀bẹ̀rẹ̀ ni. àánú ni òsínú àjọṣe wọ̀ kọ́kọ́ tí wọ́n lọ fìyàwó rẹ̀ sògùn owó àbí tíyàwó pa ọkọ. àánú mi ò sí. ìfẹ́ wà ìfẹ́ ló bẹ̀rẹ̀. sílẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. kí ló jẹ́ bẹ́ẹ̀ kẹ́. máa lọ kí kí máa lọ tóbi ọkọ lọ́ba ìyàwó lọ́ba ní tíjẹ́ bẹ́ẹ̀ nù. táwa la ní kó pronounce yẹn alẹ́bi ní èyíkéyìí obìnrin èyíkéyìí obìnrin tó bá lè sọ pé kọ́ni tó sọ fọ́kọ rẹ̀ pé kọ́ni èkí ọmọ èkí ọmọ kò ní kó wọ́n fẹ́ náà. Allahu akbar. síbẹ̀ yìí ọba èyíkéyìí obìnrin torí lóyún dáadáa kó tó wọlé ọkọ rẹ̀ ọkọ Facebook lóyún dáadáa èyíkéyìí obìnrin ayé àmàlà lẹ́bi yọrí èyíkéyìí obìnrin tó bá lè béèrè tọ́lá pé kò ní lọ́wọ́ ọkọ ẹ̀ kò ní gbọ́ wà jẹ́ náà which is somebody wà jẹ́ náà. kò ní wọ́ọ̀dù. now àlèkúnirù ní ìsìlámù yọ̀ǹda fóbìnrin àlèkúnirù nígbà wo dẹ̀ ni àlèkúnirù yẹn náà bíbélì ọ̀nù ni ṣùgbọ́n nígbà wo nígbà táwọn tá a bá fẹ́ sọ ìbá ṣẹlẹ̀ tí obìnrin ọba rí ìrọ̀rùn lé ọkọ ọmọ pàápàá ti wọ̀ tí ò rí ìrọ̀rùn mọ́. lọ́kùnrin ò rí ìrọ̀rùn pàápàá bá lé ọkọ. pé mọ̀ fi ọtọ́ lọ lánàá pé Mike Tyson. lúlù ta kì í ọwọ́ lu ojú rẹ̀ yíbò àwọn màmá rẹ̀ ní kí ló ṣẹlẹ̀ sí ọlọ́run fojú wí fún ọ. owó ti bẹ̀ ọ́pọ̀ lọ́ba tún yọ kólòbó létè. kí ló tún ṣe yí. kí ló tún gbé àríkẹ́. ó ní wọ́n múná lọ lòún fẹ́ kó mákindé lòún fẹ́. gẹ́gẹ́ ilé yóò ṣe wá ṣáàpù tó báyìí. tó wọ́n ti sọ fún ọ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ òun mọ tí wọ́n ṣe òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ gbọ́ títí o pé kí ẹ̀ka ní abá ní wọ́n pàdé rẹ̀ níbi wọ́n ti tún apá. kí ló dé wọ́n sìmẹ́ǹtì rẹ̀. àríkẹ́ kí ló dé ọlọ́kadà ló gbé ọ ẹ ó kú bá ọ. ikú ló kù lẹ́yìn ọ̀kadà ikú ló kù bèrè kúlíwù ṣe kúlíwù báwọn tóbìnrin bá wá ṣe kúlíwù tó wá pẹ́ obìnrin lórí tí ọ̀tẹ́ lọ́rùn tí èyí ṣàbòsí báyà pa ẹ̀sìn obìnrin kì í ṣẹ̀sìn ọkọ rẹ̀ ọ̀ṣẹ̀sìn òun ti gbáyé pé ọyẹ kó wọn bójú ni lọ́kọ́ bá ní wo ọba bójú erí bú kan gbàdúgbò àgbàdo lọ́rẹ́ o ìfẹ́ ìfẹ́ kíníkà ní bá ń fi ẹlẹ́hàá wéwèé fúwèé. ọ̀rọ̀ ẹ̀sìn tàbí ọkùnrin yóò mutí yóò ní bàmẹ́kù obìnrin yóò kó ebi kó ebi kó wọ́n fún pépé ẹ má bọ́ àti sọ ọ́ pa láti ọmọ ẹgbẹ́ ìjọba pé bàbá yìí láti inú gọ́tà tóbìnrin yìí tó ṣàdúrà ṣàdúrà ṣàdúrà tó bẹlọ́n bẹlọ́n tó sọ fáwọn bàbá rẹ̀ tó sọ fáwọn èèyàn pé bá ń bá sọ̀rọ̀ ẹni ẹni mo máa lọ́dì ẹni mo máa nígbà tó lọ́wọ́ ni mo máa tó kú òtí ẹni ṣé ẹjí ń bà lé tó ní ti ń bà lé ìyá tí mo tún bà lọ. nígbà tí ọkọ rẹ ti dé wọn náà ti ń bọ̀ ìyàwó tó padà pé lẹ́yìn rẹ̀ pé wọn ò mẹ́wọ́ lẹ́yìn àwọn ni wọ́n ti lọ. ọ̀tún obìnrin wa lè ṣe kúlíwù kúlíwù yẹn wá nì obìnrin yóò dá tọkọ fi sanwó orí rẹ̀ padà. ìtọ́kọ fi sanwó orí ẹ̀ yóò dá padà kó tóbi pàtẹ́nu rẹ̀ ló fi fẹ́ jáde. ọ̀sẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tóbi ká wá bá nẹ́bí ọkọ rẹ̀ ní kọ́ìs ọwọ́ ni wà nẹ́bí wà láwọn ọmọ mi ó níwà wà láwọn lẹ́sìn ṣùgbọ́n ìmọ̀ nǹkan náà ẹ̀mí mi ti yọ kúrò lára rẹ̀ ní ìsìfẹ́ di kèfèrí torí pé obìnrin ó di kèfèrí tí ó bá ṣọ́ra látara kọ́kọ́ máa sọ pọ́yá kó ní ọ̀yá obìnrin ó di kèfèrí látara kọjá yìí pé kò ní tẹ̀ láṣẹ ọkọ ìmọ̀ tọ́fà mo pé ọkàn mi ò pé ẹ̀wọ̀n kẹ́ ẹ̀ wọ́n máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí kẹ́ rí àwọn kọ̀yálé nítorí àwọn akọ̀yálé nǹkan méjì tẹ́mi wọn ò súnmọ́ra wọn pẹ́ẹ́pẹ́ báyà kẹ̀kẹ́ lọ́kàn rárá dídà wọn pọ̀ ìjọ tó bá lọ kẹ ètẹ́mi wọn kara wọn tó bá láàánú ni òní létọ̀ ń lọ kó tó fẹ́ ìwọlé o ráàmà ni ó kú o pé nífẹ̀ẹ́ mi ní sì máa ṣẹ̀tọ́ rẹ̀ fún so tó bá fi lè dépò bẹ́ẹ̀ ọkùnrin yìí sì ní oníjì ọba oko ló fi ṣe sàdáàkì tó bẹ̀rẹ̀ o ọgbà oko ńlá kan bóyá bíi oko hapu àkókò kòkó àdéhùn wa ní ìwọ ọmọbìnrin yìí àtàrù dúrínà ilé yìí hàdí ìkọ́tàwó nígbà tó o ní o pé ẹ̀mí ìrè òpin kí wọ́n dá ọ padà yìí pé kó sápò lọ́dọ̀ ọkọ yìí ni o rò pé ní bíṣọ̀pù àtàrù dúrínà ilé yìí hàdí ìkọ́tàwó ọba ọkọ rẹ̀ tó fi sàṣàdáàkì rẹ̀ torí wájú gbogbo wa ló ti ṣe. sọ́ọ̀dà padà obìnrin ní màá dá padà. ẹ wò kẹ màá dá padà. ṣé ẹni pé tóbìnrin èèyàn kọ́lé fún èyàn ra mọ́tò fún èyàn ló wọ́n ra èyàn gba títà amẹ́ríkà fún èyàn gbowó fún obìnrin wa ní ẹ̀wò mọ́mí mi ò fẹ́ mi ò ṣe à obìnrin ó lóun ọ̀fẹ́ wo ajẹ́ pé ó ti rí nǹkan kan tó le ju owó ńlọ fún ẹjọ́ kù mẹ́. ó kú ọkọ ọmọ ẹ̀ bọ́ọ̀nù náà lọ́ba gbé wá ní mọ́mí mistake ni gangan kódà mo ti bá change mọ́tò rẹ̀ mí kíláàkì kù tẹ́lẹ̀ mo ti bá arrange ọmọ mi bá jáde ìyá rẹ̀ bá ní àyíkẹ́ wa máa lọ ètò ìjà wa máa rà yí pọ̀bì ní ní ọmọ bá wù ẹ lọ́ní báwo kọ́ra pílẹ́ẹ̀nì ní ìfẹ́ ọlọ́ba wọn àbájẹ́ tọ́ ọ ní orí ìyanu burú. tó tún fọ́ ọ́nà ká. ọmọ ti rí nǹkan míì tó ju kúlíwọ̀ ṣẹlẹ̀ ìtura ẹni pé yọyọ ọ̀dà tọkùnrin fi san. tó fi sanwó orí rẹ̀ padà. tó bá tiẹ̀ lẹ́yìn èyí obìnrin ọ̀gbọ̀n ṣe ẹ wá já sọ pé tọ́lá ṣe ń pariwo pé ìsìlámù rẹ ẹni ṣe ẹni ṣe ẹni ṣe yìí ìsìlámù níta bá fẹ́ kọ obìnrin yóò wá ṣe sàlásátà kùrú in yóò ṣe nǹkan oṣù rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta which is pé tó bá yẹ kó oṣooṣù ní ṣe oṣù mẹ́ta ni ó lò lé wa afẹ́kọ̀ọ́ ìfẹ́ ọmọ lágbájá ìfẹ́ ọmọ ẹ̀ ọ̀ wọ́n bẹ̀ kọ̀ gbà ó sì ti ṣe bó ṣe kó ṣe pẹ̀lú àwọn gbólóǹfẹ́ tá a bá ti lè sọ àti kọ̀yàwó tá a bá sọ pé antitọ́ọ̀lì mo ti kọ̀ ọ́. lẹ́ẹ̀kíndé. mo ti kọ̀ ọ́. lẹ́ẹ̀kejì mo ti kọ̀ ọ́. lẹ́ẹ̀kẹta. ẹ̀ẹ̀mẹ́ta o obìnrin ti di kíkọ̀. ó ti di kíkọ̀ yára. kọ́kọ́ kókó lè tẹ obìnrin padà bí ayín ah, ìhìn orin nǹkan ló ṣe ohun orí òun gbà tó ń fi wí bẹ́ẹ̀ obìnrin yẹn lọ fẹ́ ọkùnrin míì. yára bì. ní fífẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ yàwó kẹ́lẹ́ mọ̀ pé ìsìlámù fóbìnrin ní freedom kò sì gbọ́dọ̀ wá jẹ́ wípé wọ́n lọ ṣàlẹ́jì pé ìmọ̀ pé ó bẹ́ẹ̀ ni àkànmú wọ́n bá ń fẹ́ tó bá ti wá di ọ̀sẹ̀ kejì kan ọkọ̀ rárá o ẹni tó tẹ obìnrin lọ́rùn lóbìnrin lọ́nà ọ̀fẹ́ wọ́n sì ṣègbéyàwó rẹ̀ wọ́n san gbogbo nǹkan kó sáà ò sì gbọ́dọ̀ ṣàṣì pé kọ̀ọ̀kan wọ́n ti parí kọ́ ti parí kọ́ káà wọ́n dàrú ó farabalẹ̀ títí títí ọba àsokún ọdún láàrin wọn tó dàrú sọ ṣe tá àti tẹ padà sọlọ ń sànú obì àbúrò wọn sànú. àádọ́ tó ń pọ̀ tí ò lóǹkà tí ò nígbà yìí lọ́mọ. tọkùnrin kejì bá wá tẹ ọ̀rọ̀ padà sílé aláàárọ̀ rẹ ọlọ́mọ ìjọba ìkùn padà sílé aláàárọ̀. amẹ́nà. ẹ gbọ́sẹ̀ àwọn ọ̀rọ̀ àti wá rí bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ yìí ó ṣe lọ́nu obìnrin táwọn fẹ́ kọ̀ yìí oṣù mẹ́ta yóò wá sẹ́nu ilé wa wà ní kó sinẹ́sítẹ́sán mẹ́ta orúkọ obìnrin yìí máa sinẹ́sítẹ́sán lẹ́ẹ̀mejì lóṣù kan nẹ́sẹ̀sẹ̀ ní sábọ̀dọ̀ jẹ́ mẹ́ta ṣùgbọ́n tó súnmọ́ ẹni kó jẹ́ pé oṣù kọ̀ọ̀kan níbi iṣẹ́ obìnrin táwa fẹ́ kọ̀ yìí àgbọ̀dọ̀ fọ́ọ̀kàn mọ́ àgbọ̀dọ̀ kìsẹ̀ ìjọ táwa ti lè kìsẹ̀ báyìí tó sùn mẹ́ta bá kan táwa ti lè sọ pé hmm, ọ̀la ọ̀ ń lọ yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kọ̀ lọ́lọ́. yóò tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oṣù mẹ́ta. àárín oṣù mẹ́ta sì ni yóò máa jẹ ilé máa fún jẹ eh. yóò máa mu hmm. yóò gáàsì gáàsì náà wà yóò tẹ̀lé sí yéé ṣe jẹ gbogbo sọ́ọ̀dìnkì bọ́ọ̀lù àánú fíríjì ó àti gbẹ́sẹ̀ lérí tébù rẹ báyìí ah. wọ́n máa ní sẹ̀ báyìí kọ́ máa mú lásìkò ìgbà tó wọlé wọ́n láǹfààní àti wọ́n sọ pé o ti fẹ́ẹ̀ dé hmm. wọn lọ́nà ọkọ̀ bóyá kà di ohun òkú lára rẹ kọ́ lọ wẹ̀ kọ́ wọ sọ tí máa ń wọ̀ tó ẹ pé tọ́ bá wọlé tẹ́lẹ̀ o ní ilé sọ pé ẹ wọnú yàrá mọ́ pé báwa náà láti ti rúùmù èyí ò fẹ́ mi báwa náà láti ti rúùmù bọ́kà yẹn wá ní ọ̀fẹ́ mọ́kànlá kó pọ́pọ́ lẹ̀ kó wá wọ̀ kó dúró báyìí kó sùn bó bá ṣe wù ló ṣe lè sùn nù yàrá rẹ bó ṣe wù ló ṣe lè sùn ló ṣe ti rúùmù rẹ yóò máa tẹ́pìtì rẹ tó bá yẹ kọ́kà jẹ òkú lára rẹ yóò máa jẹ owó lè jẹ súyà tó ọ̀rọ̀ àánú fíríjì kù ta ló gbé súyà yẹn ní mọ́jẹ́ bọ́ọ̀sì gbọ́dọ̀ lé ọ gbọ́dọ̀ lé ọ gbọ́dọ̀ lé ọ gbọ́dọ̀ fọ́ọ̀kàn ìjọ tó yẹ bá tásìkè ha abẹ́rẹ́ ni mo mọ̀ mi ṣe ń tẹ́ gbogbo ẹ̀ ń yà mí mílíkì mi náà ló mu ní ti ń dé ṣé yóò wá lọ bẹ́ẹ̀ torípọ́lọ́ ti mọ̀ pé yóò padà ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtòbìnrin kì í wu ọkùnrin kọjá pọ́bìnrin náà sọ pé òun lọ kódà àwọn ìjọba ṣe boyfriend girlfriend tóbìnrin bá fi ilẹ̀ ọkùnrin ọ̀wọ́ náà yóò ló ń bẹ ti sẹ́nu ọ̀gbọ̀gbọ̀ ṣé lọ ìyàwó ìtọ́. wọ́n àti ya wàláì iṣẹ́ ọkùnrin mọ́ sọ́dún yẹn o. àwọn ọ̀rẹ́ wọn pé ẹ sábà ń wọ́n náà kọ́ padà kákàjọ ẹ bá ṣètù rẹ̀ wọ́n yà ládùúgbò àwọn obìnrin ṣe fi tó òun mọ ọmọ nǹkan tí mò ń ṣe mi òun ni ọ̀wá sọ pé òun lọ tí wọ́n bá lọ ojú rẹ̀ ó rí yóò wá wọ́n bá ṣe ọkọ̀ ọkọ̀ lẹ́nu ńlá ìkìlẹ̀ gẹ̀gẹ̀ sàǹfọ̀bìnrin wọ́n ti tọ̀ ẹ mẹ́sàn-án fẹ́ bọ̀ òun wọ́n gbọ́ yóò wá ní àwọn ní akọ́ máa ṣe wọn àwọn ẹgbẹ́ yọ ọkẹ pé ọmọ sábì kìí ṣe ìpín lọ ni ah, aláàrùn ti ń jẹ búrẹ́dì kọ̀mọ̀kọ́ wọlé òun ló ń jẹ bàbá tí wàá gbélé lulẹ̀ bàbá tí wàá ṣe fàṣáàdì pẹ̀lú ẹ̀ tí èèyàn sọ fún tọ́bẹ̀ ìwọ lọ́hùn yóò wá sí yamayama yóò wá padà wá wípé kò ní dáa fún ọ lọ yóò wá dá sí ìtìjú fóbìnrin láti lọ wọn ni wọn máa lọ abẹ́lé ikú yọ yóò wá máa pé kò ní gbé kọlù rẹ mọ́ síbẹ̀ hmm. ni. bó ti rí ìrọ̀lá ẹ sori ọ̀dà. tó ti yé àwọn ọmọ pé aláàtì mọ̀ pé irú rẹ̀ ó padà ṣẹlẹ̀ ọlọ́run sì fẹ́ dójú tì wọ́n ọwọ́ ní kájí olóṣù mẹ́ta ìjọ tó rí ẹ bá wò pé ah lápòsù january february march march bó ti bẹ parí màá ń lò yóò wá gbówó mi lọ jẹ́ ìṣe ẹ̀kan fún kì í ṣe ṣíṣe ká bọ́ bá ti kí ìṣe báyìí kọ lọ́mọ. kọ ó ti má lọ bọ́. ó ti mọ gàdí ló kù pé another three months pikin. ẹ tẹ̀sẹ̀ tẹ̀lé. nínú kọ́ ya sọ pé tó ní ṣe wọn àwọn ọmọ èmi ṣe mọ torí pé owó olú ẹ kú fẹ́ tó olùgbẹ́ báyìí ní ìsìn sọ́nà fẹ́ ká kọ́ra wa nù. kọ̀fẹ́ ká kọ́ra wa. sọ́nà fẹ́ bàbá pọ́tẹ́ tiẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni kọ́nà sànù wa ẹ̀jẹ̀ gbé bá ìṣòwò hánà ọ̀bí kan. ọ̀bìnrin àwọn ìṣẹ́ ta mọ́. fàákàní àfáwá aláàfáàkàní àbáwá.